tó bá hándù lóbìnrin báyìí wọ́n máa wò wípé kí ló ń ṣẹlẹ̀. ẹ ká tiẹ̀ wá sọ pé big sis àti bímọ wọ́n fàgbára bímọ káwa náà tiẹ̀ bímọ ẹ jẹ́ ká ní serious relationship. àwọn rájà ní ìdájí gbogbo àwọn guys tẹ̀rí ìta ń sìn o tẹ bá lọ fọ́ victim o pẹ́rín. ìwọ tó jẹ́ tún ìní mi pẹ̀lú fíàsì mi lórí bẹ́ẹ̀ jíde. ṣé àṣejọ́ ṣe tún sọ àṣẹwó kọ́ ni wá ni. tó ní stress. you say bobo I said make a taste bobo. Na bad So that might be ending of next month. Ibi iṣẹ́ wa move mi padà sí branch tí mo wà tẹ́lẹ̀. Tó bá ní ṣó confam, pastor yẹn go ló ń jẹ́ bẹ̀. make sure we will transfer ìgbésí Ọlọ́run directly sínú ilé ayé. When I used to be like you girls on the streets. I know how crazy I used to be. Iṣẹ́ wo wa kọ́ la fẹ́ lọ ṣe ni? Iṣẹ́ kí ló ti ṣe kan tó fi lọ pé bó ṣe máa dà ló ń bá lọ. Ìka ṣàṣọ pé gbélé pa owó ń ṣe ni. Mo dá mi lójà rẹ̀ títí kèrè wọn. Jọ olórí lè mi. Tó ń wá freedom ni, màá dẹ̀ fún. Ṣé bẹ́ẹ̀ ni Kẹ́mi náà yọ kúrò nínú láìpẹ́? Ẹ ọmọ òṣì tó bá ṣòṣì kan, màá gun lọ́fun ni, mo dẹ̀ bá gun jáde sẹ́yìn orí ẹ̀. Ṣé wọ́n ní nǹkan tí mo fi ojú yín rí? una go smell una self like this and eh? you go feel like you shit for body. sori <laughs> tí mo gbá ilé ìlú báyìí. Ah! tòní mi sórí ètò kámẹ́rà àjò nínú gbogbo rẹ̀ òun ni ti ọ̀rọ̀ to yẹn tí mo pè ní fiancé mi. mo ní ìpadà ọtí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mo ti fẹ́ gbọ́mọ̀ṣọ́. ó ah, gbọ́mọ̀ṣọ́. wọ́n ní kẹ́ fi ẹsẹ̀ ìṣẹ̀dá àwọn méjèèjì lágbára pọ̀. wọn kúkú ṣe twins after tí mo blend wọn tán náà sọra wọn di twin ní ọ̀run. ìgbà tó wá jẹ́ pé wọ́n wọn ni wọ́n wá fẹnu ìgbógun tira wọn yóò tún nira láti wò ná. fílípù kò ti sọ̀yà bí ẹ̀ máa pàṣẹ ni ayé wọn máa pàṣẹ tó bá lù ú wáyé kò fún ẹ ìwọ gan òní ṣì orí mi. ìwọ ọ̀gá mi kò yẹ kó tó báyìí. wọ́n lè dúró lọ ah ọ̀làdò pátì kọ́ ọmọ sọmọ òdi àdá. baálé ìfẹ́ sọ pé ogun ló máa pa ẹ́. ìfẹ́ sọ bẹ́ẹ̀ o àmọ́ tó o bá sọ kọjá ẹ̀ ogun lè pa ẹ́. Ah! common sense should just tell you that as the latest wife in this home i am the commander in chief. mọ̀jà yóò máa tàn ọ́ jẹun èmi ò tí ì dé bọ́ sọ fún o. ah well let me tell you something if you try it if you try then fire the mountain wọ́n dé ọ̀fà àlọ́ ńlọ ni fúlàní ní mìíràn fi ọ̀pá kan dàgbà mọ̀ọ́lù ọ̀pá kan sọ̀rọ̀ tẹ́mi rí wọ́n mi yọ mọ̀ọ́lù níbi dà. sọ̀rọ̀ ti pé bí ẹ bá ń jí sí ọ̀rọ̀ ẹnì kò bá bí bókẹ́ títí tí ibi ní abiní èwo sí ọ̀rọ̀ èyí sì béèrè wọ àríyá fún ọmọ tí bàbá rẹ̀ kú tó wọn ló fẹ́ sún lóhun lóko tó mọ̀ pé ìwọ ló fẹ́ jẹ. ṣé wọ́n náwó mi lórí nǹkan tí mo fẹ́ tì í. ẹ̀wọ̀n mọ́ mi ẹ bá mi bẹ dádì ẹ bá mi bẹ wọ́n ẹjọ́ tó yọ ẹ bá mi sọ fún ọgbọ́n gbogbo ẹni tí tó bá fún dádì kí dádì dá padà. tó o bá gbàdúrà ọ àfi tó bá gbé ọ̀fẹ́ kí n pé ọmọ yìí lẹ́yìn rẹ ló kù. mi ì lè pe kú mi ì lè pààyàn mi ì lè pèdìyẹ but I will kill anyone who tries to come in between my boo boo and I not only will I kill them mo rẹ́dí láti fi ẹ̀jẹ̀ wọn wẹ̀ mo kí n mú ẹ̀jẹ̀ wọn. bẹ́ẹ̀ fún wọn ò ní ìgbẹ́ olówó tí mo fún ọ yọ̀ọ́ tàgá lílì kéèyàn lọ bá bàbá dàda ní ilé gbẹ bàbá dàda ní o yídì tí mẹ́mẹ́ yídì jẹ́ tí kírun ọdún abẹ́mọ́ fi kọ́ lé epo ẹgbà five million owó mọ́ ro lọ́ọ̀kejì bàbá ọ̀dọ̀ fọ́ọ̀kọ́ ẹ wá kọ́lé epo bẹ́ẹ̀ ẹ̀yin odi yẹn máa kọ́ yídì sí. ẹni tí owó kan wà nínú yàrá rẹ. bẹ́ẹ̀ ni yóò wá ẹni ro kọ ní wa. ìwọ ló ń kẹ. ní wa ẹ wá o ẹ má dasẹ̀ fún òun ìwọ̀n tó gbó ẹ ti ń dààmú ọmọ lórí báyìí o ìṣojú lọ́wọ́ táyà ti gbìyànjú. ó sàkíyàn ọkọ sí. yóò lọ tó nílò tó ti jomi lọ́kùnrin pé èjò mi rèé o. dáadáa wa ògbédè ẹ. <laughs> Eh, ó ní ìsanwó mi. òun rè alébèsò ìyà ń jẹ àwọn èèyàn gan láàyè yìí o hmm. ee eh, ebi ń pa àwọn èèyàn gidi bí mo ṣe gbélé báyìí lọ́bù ṣígidi lè rámbó ṣúgà ṣígidi ọ̀pọ̀ mi bí ṣúgà báyìí ni ọwọ́ àpọ̀ bí náà rí bí ẹ̀kọ́ tí ò kún. wo wo wo ìṣọ̀lá. sórí iṣẹ́ tó o gbé lọ ìwọ náà mọ̀rún gbèsè tó jẹ́. Ah, ẹ̀ wọ́n tún wá yà ẹ má nùrà yín torí oúnjẹ yìí ẹ̀yin náà mo torí rẹ̀ sí ẹ kọ́kọ́ bá lẹ́kẹ̀ẹ́ báyẹ̀ <laughs> ẹ ọjẹ tán mm-hmm, mm-hmm. ṣùgbọ́n ẹnìkan nù ọ̀bá yìí òun ló fọwọ́ sínú ike. kí ló wá ń jó tán yọ fún àlọ́ sọ fún ọ pé ètùtù tó ṣe àbí gbèsè tó ṣe yípo ti gbà. wọ́n ti yan ọmọ ni. àkíṣe bò ní lówó ó lówó bí n bá parí iṣẹ́ yìí tán àmọ́ gbogbo èyí tó fi lówó òun ò ní ju ọdún kan lọ tó kù dànù. irọ́ gbọ́kọ̀ lẹ mọ́ṣọ́ aago lè kù mo rí dànù lẹ́sẹ̀ ah, lẹ́yìn tó bá parí iṣẹ́ ìtọ́ báyìí mm. pé gbogbo tí bá ní mò ń lọ ìkẹjà club ṣùlérè club mm. labrador káàkiri. Ah, gbogbo ń tó bá fẹ́ ṣe láàrin ọdún kan ọ̀nà ìlú òyìnbó ọ̀sẹ̀ gbogbo ń tó bá fẹ́ òkìkí ọkàn. ọlọ́run kò ní jẹ́ èmi ò lè lọ́jà warawara máa pẹ́ láyé gidi bí òkun fa mi báyìí n kò fẹ́ ẹ bá wá mi. ká mm. tún wá mi. ẹ wá mi wá tó máa gùn gidi. làmú impressionar. ṣe wóróbo àbí eh, wóróbo eh. bíi swíìtì bíi eh, tọ́mtọ́mù ó ti yé mi ó ti yé mi. sẹ́ẹ̀rì mo ṣẹ̀ṣẹ̀ tán láti secondary school ni so mo wá fẹ́ further mọ̀ àwọn parents mi ò dẹ̀ lówó tí mo ṣe wá ń gbọ́ ọ̀rọ̀ yín lọ́tún ṣe fi sọ̀lá o wọ́n máa ń help èèyàn sà torí ẹ̀ mo ṣe ní. ó ti yé mi gbogbo ẹ ṣe ti kẹ́mi ọlágùn ìyàwó mi ló ṣẹ̀ bímọ hmm. kẹrin ẹ kú oríire orí mo ṣe ọ o máa dunu kò ń bí mi. ẹnìkan ẹnìkan tá méjì bẹ́ẹ̀ kan fi àwọn. good suggestion uh-uh. ẹ lọ tá méjì nu ọmọ yín kẹ́ fi ṣọwọ́ oko mọ́. o oh, bébì ah. dẹ́ẹ̀dẹ́. ẹ wò kọ bàbá àwọn ẹgbẹ́ ọ̀jẹ̀ ni wọ́n rán mi sí yín bàbá. àbọ̀rúbọ̀ yẹ. wọ́n lé egun yín fẹ́ jáde bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe lọ́dọọdún. Eh. egun yín ló máa jáde egun ọkọ tèmi ò ní jáde. ee farabalẹ̀ ẹ̀sà ẹ̀sà wọ́n ti sílé wọ̀ wọ́n gbọ́ngàn ò lè gún ẹ sílé wọ̀ ṣé ṣé bí ah, ah, kí ló fẹ́ Kasali ṣé o bá mi délé ni. èmi ń tèmi o àwọn kọ́sítọ́ọ̀mù ló gbẹ́sẹ̀ lé kọ́ńténà mi wọ́n dẹ̀ ní lọ wá two million naira wa wọ́n mú ṣe wá bá yẹn jọ ẹ ṣàánú mi. ọ̀gá ló ní kọ́ńténà yóò wọ Kasali Kasali o bébì bébì ìgbà wo ló tún bẹ̀rẹ̀ sí ní ṣe ní custom office náà nígbà táwọn náà bá gbọ́jà tó jẹ́ contraband ṣé wọ́n ní gbọ́jà wọn ni. torí ìtura báyìí lọ́lọ́run ṣe ṣẹ̀dá àwọn èèyàn báyìí ẹ jẹ́ ká dùn wọ́n nú. ẹ sọ́rí wá tiẹ̀. ẹ jọ̀gá táwọn bá fẹ́ sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ táwọn bá sì ní sọ ewo nípa ló ń gbòdì wọ́n jó wájú tán tí wọ́n tàn tí wọ́n tàn tí wọ́n kọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ sórí wa tiẹ̀ ade custom má bẹ́ẹ̀ sọ pé kó gbọ̀jẹ̀ ilẹ̀ kiri kí ni ìwọ fẹ́ tiẹ̀ o. ṣẹ̀fẹ̀ ṣé wùmí pop máa ń kọ n fẹ́ bọ́lá àbídé kan lójú kan bá yín. ṣé bàdó ah, ti ṣe mistake. ẹ ẹ ni suru. check interview ẹ fúnra mi. bẹ́ẹ̀ni àwọn màmá ni. jọ èlò ló fẹ́. irú orin wo gan-an ló fẹ́ kọ ẹ jẹ́ àgbọ̀ ẹ̀ wájú òṣì lọ ẹ̀yìn òṣì padà sí ibi tí wọn sábà dé pè sí ó ṣèrò dálẹ̀ sí. ó ti tóbi tó bá dé yẹn iwájú òṣèlè yìí ò ṣe padà sí wọ́n dẹ̀ padà sílé yín ó di ah, ah, fẹ́ kú sínú ilé tí wọ́n ń bí báyìí. Ah, bèbí ìyá kò ọmọ yìí. mo ní sùúrù bébí jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu mi tán wo bí báyìí tó bá mọ̀ wípé ò fẹ́ kọrin lóòótọ́ kí ló ń kọ mọ àmì náà o ó dà pé arúnà ṣọlá. tàbí sàkàlà ìgbàgbé epo àkàrà tàbáwọn bàrí. torí tó bá ti lè jí wọn padà àwọn ni olówó bá ṣe kàwé kòlábò tó bá ti bá wọn ṣe kòlábò o bẹbí o bẹbí sórí àwọn ẹni ìdádùn ọ̀hún bá a ṣe ń dùn wọ́n mi lọ́hún pèsè ẹ ṣé mo lè nà tán ni ṣé mo fi owó jẹ ẹ ẹ wo bí gbogbo yín máa dùn ìlú kẹtó kò mí. àwa la mọ̀ ẹ́ dáadáa. bàbá after you na you o. ìyàtọ̀ sáwọn ẹsẹ̀ yẹ. kí ni mo dára mi láàmú fún kí n bẹ́ẹ̀ bu díẹ̀ sí i lóhùn rẹ̀ gbà. bàbá kí ni ewu jí ẹ. ẹ dùbà bá tún padà wá dáadáa dáadáa gbà dọ́gẹ̀rẹ̀ orí ẹ̀. Ah, aláyé gbé fún ìtọ́ ọ̀gá ọ̀gbọ̀dọ̀ lélẹ̀. báàkì kó báàkì pàṣẹ mọ́ mi. Ah, aláyé. ọba apásánà ọba àyọkù yọ lọ́wọ́ báyìí lọ́wọ́ sókè iná sí ìgò tó mú ké àwọn ẹ ti yọlẹ̀ àwọn ah, tún yọlẹ̀ lẹ́kọ̀ọ́ náà àwọn yọlẹ̀ bíbá iná. Ah. <laughs> aláyé lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. akágbéra. alábọ̀ ẹ má bọ̀ kíláàsì mọ́tò mi ó kọ̀ sí o ohun tó ṣe yọ ọjọ́ mi lójú àwọn òfin pọ́n mi lé lábà yìí náà ní ìkàbí wọlé náà ní bíi ṣèkúrú lábà amúlàtẹ̀ ìkẹta ti wà náà ní àti sọ tó ti sọ bẹ́ẹ̀ kó ṣe rí bẹ́ẹ̀ kó ṣe dọ̀ bẹ́ẹ̀ kó ṣe wà àgbọ̀wúrú àgbọ̀wúrú àgbọ̀wúrú èkúté èrè òkùnrin lágbásọ̀tọ̀ tiwa ká tẹ̀ mọ̀ pé ìkẹ̀kẹ́ ń ké níbo òsì ti wá ṣe báyìí náà nísìn ọtọ́ bà pọ̀ mú. ẹ wò màá mi ẹ má boko lọ́lẹ̀ olóró ṣé rí ifá tajá lọ́dọ̀ bọ̀dá mi lẹ́yìn ìwé ló fọ̀. múrẹ́dì kejì òun lọ tẹ báàbí o ti ń kọ́ tó bá lọ́lọ́gùn káàkiri ọ̀dọ̀ fákàdé lọ lọ tẹ báàbí. irọ́ ọ̀kọ́ tẹ fà gbọ́kànlé wa ni pé inú ọwọ́ ọ̀dọ̀ lè ní. ẹ bàdí sọgbà tí mo wà nílé o torí mo ṣe wà yìí èsì kankan mọ owó tó wà lọ́wọ́ mi ni mo ti fún ọmọ yìí o àti inú bí bá lọlé tí táyà bá jò ibi tó bá jò sí báyìí la máa gun machine. ọ̀dọ́ mi kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó fi parọ́ torí ìtọ́sọ ni ó dà á fò dúró náà ká tiẹ̀ rí pé àwa méjèèjì lákàyè wo ò sí ìgbà tá a ti wà ní ọdún tá a ti wíre pé kílẹ̀kùn tí wọn ò bá sì dúró sọ́dọ̀ rẹ pé mú wá o ṣe bó yẹ kílẹ̀kùn tọ̀dọ̀ tiẹ̀ fọ́nú sọ́dọ̀ tiẹ̀ pé gbà. gbà ẹ ẹ báyìí ká fi ọ̀rọ̀ sọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ báyìí ṣe ṣe gbọ́rọ̀ ṣọlá sí i ó lè lù wá kó jẹ́ ká dúpẹ́ délẹ̀ délẹ̀ náà gbogbo ibi tí mò ń mẹ́sẹ̀ bá àwọn fi ń yé mi wípé bàbá rí lòkú á rí láàyè. Hmm, àyèrè bá rí ayé wa. elédùwọ̀ sọ fún mi kọ́kọ́ tèmi kú ó ní òní kúkú kankan bí kò ṣe pé yíyè. bá a wa oṣù tí gbọ́. mọ mi ewu ẹ má jẹ́ ká fọ ọ lè owó yìí ló ṣe pàtàkì. owó ló fẹ́ òwò ojú mi mọ lẹ́nu kejì. ìwòjú yín tí ọ̀gá wọ̀ ọmọ kò pẹ́ dàgbà o ìwọ tó lè sọ̀rọ̀ kékeré tọ́gbọ́ máa pariwo pé máa jẹ bàtútù o máa jẹ bàtútù o wọ́n náà ti máa ń sọ̀rọ̀ títí ní gẹ̀yà bí. ìtẹ́lẹ̀ àní òwò ṣe yí ó ṣe sí wa lọ́wọ́. ẹ ó dáa mo ti rí pé o ní ìdòwú lóòótọ́. máa fún ẹni bá wẹ́rẹ́ ta sọ máa fún ẹ̀ṣẹ̀ àwọn mílíọ̀nù. mami ọ̀kẹ́ ọ̀kẹ́ mi ó fún mi ní àwọ̀ mami omi wọ́n ti sọ ẹ̀. ìsọlá ẹ̀ ẹ̀ ṣòro ọ̀bọ̀yá mi ó ṣe é

jọ kí ni àwọn nǹkan tó wà níra yìí. ẹ a ní ẹ eh, plantain chips a ní sísìn a ní ẹ eh, a ní sísìn. òkèlè ah, ṣé o sì gbà ara rẹ èèyàn náà fẹ́ jẹ wò ó sọ pé ẹ ò ní plantain chips ò ní ṣíṣì ṣọdọ fẹ́ pàánù ni nǹkan jíjẹ ló náà fẹ́ jẹ jíjẹ. anyway wo bí báyìí um, get mi ní dodo dídín ni mo fẹ́ o kó wá eh, dín ẹyin sí ẹ ti gbọ́ kó dẹ̀ make sure pé um, sanding wà nù ẹ̀ titus ni mo fẹ́ o jọ. láti mú bàbá life mú fisa tó ti di blog kó gbé wa. ẹ kí ni kò bí bẹ́ẹ̀ fẹ́ yín sá. àwa nǹkan ti jẹun báyìí gbígbé ni kò dá lóhùn. ẹ ẹ sísan. káàbọ̀. wọ́n jẹ́ kó jọ yẹn pẹ́ o. mo ní ṣé bíi ẹyin bíi eight o máa tó àbí bíi ah, ah. twelve mẹ́jọ tó fẹ́ pa mí ni tó tún ti bẹ̀rẹ̀ wọ́n bí mẹ́rin ajé ni tó máa jíjà rẹ kò lè make sure pé ata wà nù ẹ̀ tomato wà nù ẹ̀ àlùbọ́sà wà nù ẹ̀ dáadáa tó ti gbọ́. òkèlè òun wọ́n mú ààrẹ ń lọ́wọ́rọ́ o o máa ṣe ẹyin mẹ́jọ fún bébì mi kí ló dé láì ṣe jò fún ní mẹ́ta olójúmọ́ di ìyá àfẹ́rá báwo ni máa yẹ kó ń jẹ ẹrẹ o bébì tó ti dárúkọ ẹyin mẹ́jọ mẹ́jọ yìí ń sìn ọgbọ́n olè tó fẹ́ dá nìyẹn oníranù. o ya máa gbọ́ káàkiri bẹ́ẹ̀dì ẹ̀ gólóbà gòdì ẹ lò ní. forty five thousand. forty five thousand. no kò ń ṣe forty five thousand naira o mo mean forty five thousand dollars. ẹni ọmọ yòówó ṣáàtì dárúkọ owó kí n fún ẹ lówó ni àti náírà àti dollars forty five tí bá dìgbò kì í máa fún ẹ. thank you <laughs> and um, mo tún fẹ́ mọ́tò. o máa mọ́tò èmi gbogbo mọ́tò tó máa fi ń gbé mi gbogbo gbà yẹn mọ̀ tó bá dẹ̀ ti mọ̀ pé ó lè rà bẹ́ẹ̀ kí n padà sẹ́sẹ́ àárọ̀. àǹkó <laughs> ah, láì rẹ má jẹ láì rẹ ah, ó lè padà sẹ́yìn òun tó lọ ti lọ ọmọ àrùrọ̀ ẹ̀mọ̀ ṣàmìyẹ. àárẹ̀ la. wá àdúpẹ́ ọ̀rọ̀ kan ni mo ní kí wọ́n á bùn ẹ̀ gan èmi àtàwọn ẹgbẹ́ mi la jókòó máa sọ̀rọ̀ kan láàrin wa ó wá ní bóyá ti bá dé ọ̀dọ̀ ẹ̀ gbogbo ẹ̀ á ní ìyọ̀jú gbọ́ ṣòmù arákùnrin kan tó ń pè ní ìṣọ̀lá. ìṣọ̀lá ah, ah, ah. mo mọ̀ wọ́n dáadáa ìṣọ̀lá lẹ wá pè lẹ́kọ̀ọ́ pè tẹ́ńbẹ́lẹ́bẹ́ yẹn owó burúkú owó tó ti inú owó wá ó wà lọ́wọ́ ìṣọ̀lá ẹ wò ó bùjẹ́bùdànù ni wọ́n àwọn olówó tó fowó ṣàánú tó jẹ́ wípé bí àgbàna bá wọnú owó wọn á jẹ jẹ jẹ á tún kú síbẹ̀ báyìí báwo la ṣe lè tọ́jú. ẹ ẹ ó dà kò sí wàhálà èmi á mọ bẹ ṣe máa débẹ̀ torí olówó ni wọ́n o wọ́n dẹ̀ ń ṣàánú ọjọ́ sí èmi gan dí ọ̀dọ̀ wọn nípa ṣàmùkí ṣayọ ráìsì ni mò ń ṣe tí ìbá ṣe pé màámi tó jẹ́ pé èèyàn ò lè dábúlé kọ́ má ní kéèyàn bá wọn dúró ti kinní tí mo dí ọ̀dọ̀ ìṣọ̀lá àwọn kan tó pe àwọn custom báyìí kíyá lọ́ọ́ rìlíìsì tírélà àwọn ráìsì mi. ẹ tábà tí wàá fẹ́ lọ báyìí ó ṣàmọ̀ pé méjì bíi mẹ́ta nínú àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n dùn rí dáadáa ó ṣàtìrẹ́ mi olórí ẹgbẹ́ rẹ̀ ah, bóyá tábà fẹ́ lọ kí n kó bíi méjì nínú òun dání ká lè lọ bóyá má rí nǹkan tó dàgbà kò lọ́wọ́. ẹ ẹ nígbà tí kóbìnrin dání ìṣọlá ò tiẹ̀ láì kóbìnrin rárá tẹ bá rí ìyàwó ẹ ẹ mi á fún details ẹ̀ tẹ́ bá ti débẹ̀. ẹ máa gbé mi náà ṣí àtẹ̀mí ní o torí mo mọ̀ wípé ẹ máa rẹ́rìn bọ̀ bẹ́ẹ̀. ó ti di dandan àwa náà ní dání kàkẹ́. bá ti wá dàrọ̀ là ẹ̀yẹ wá bá mi gbogbo details ẹ̀ ṣe máa débẹ̀ á fún yín. ọ̀gá kí ló dé láì wẹ̀wé odò ṣé ẹ lọ wẹ̀wé odò ah èwo gbogbo tó ní yìí. Kasali ọ̀gá òǹkọ́ ọmọ mi lórí. ẹ sá òǹgbọ́ lé mi lórí. ọ̀gá kankan ní lórí yìí kankan ìbílẹ̀ gidi ni o ẹ jẹ́ ẹ wo ẹ wo ẹ wo orí ẹ wo ẹ wo. ìgbàwọ́ dànù yàrá àti ṣeré ju àbí àti wọ́n dúnra wájú àbí. aláṣà ọ̀gá mo kàn rí pé kankan rọ̀jò wọ́n rọ̀jò lé lórí ni ó pọ̀ ó sì tún pọ̀ ó tún kù ẹ tún gbọ̀n ọ̀gá ẹ tún gbọ̀n ẹ tún gbọ̀n. Kasali ṣé o máa lo àbò lọ alálẹ́ ọjọ́ burúkú wàá dúpẹ́ tó fi mi jáde kọ̀ọ̀kọ̀ọ̀. má jà kó o sí láyé ajá má parí ilé ò dáa ògbóni mi ṣé torí ọ̀rọ̀ tí ò tọrọ tèmi wá mi wá mi kẹrẹ màjẹlé tí mo fi dá para láàrin ìwà àtòkè lọ́jọ́ kìíní àná ìyẹn ni jẹ́ kí ìwọ fáìfá ẹ̀ lóko lílo lóko tí nǹkan ti tò dẹ̀ sí mi pan frankin. ògbóni ògbóni ah! kéèyàn tó rẹ́ gbé yẹn yóò dọrùn ni tí ẹ bá ṣe wípé n tó dé tó ní ká wò ó ṣé èmi àti ẹ ṣáà nínú ṣàwáwò ṣáà nínú ṣàwáwò kí ló ń wò èmi àti ẹni ṣàwárùn ṣàwárùn ni àṣìlú ṣàwárùn àwọn tó gbogbo àṣírí rẹ wà lọ́wọ́ mi tí bá fẹ́ báyé ẹjọ́ lọ́dọ̀ náà ti lọ bàjẹ́. wo aláṣìírí ẹjọ ẹjọ tó lọ́dọ̀ ẹ̀yin méjèèjì ṣé mẹ́mórì káàdì orí yín ṣé ó ti fọ̀mátì dànù ni àbó ti kó fáírọ́ọ̀sì àbí wò lára wúlúwúlú burúkú tẹ̀. ṣé ó dìlítì. ó dìlítì ni mm. ọ̀rì ẹ wo ọ̀gá ló rán mi sí yín o wọ́n ní kí ẹ̀yin méjèèjì kẹ́ máa tẹ̀lé mi bọ̀ wá nísinsìnyí ẹ wo ní tí mo rí ẹ jẹ́ tètè túfọ̀ fún yín kẹ́lẹ́ tètè mọ́. kí ló ṣẹlẹ̀. bí ọ̀gá ṣe jáwé oníkálukú rèé tán mú báyìí rò ọ̀gá gbójú sókè báyìí tójú wọn kó pankẹ́rẹ́ dání láì pé bóyá àfàfẹ́ nà ọmọlé kéwù àmọ́ ara fún mi bí mo ṣe rí tọ́gà ń sọ ọ́nù ilé afẹ́gbà sákìlẹ́tà ni. kí ló ṣẹlẹ̀ kí ló dé sákìlẹ́tà ni ewé ewu ewu olóòdúrúkú tẹ́yìn méjèèjì pa. àkótó sí pa ah, ah, ọ̀gá sáà kí n kọ́ àlẹ́ ah, ni ta ni mo ṣe o òbí tó bá fẹ́ mẹ́ni tó sọ ta ni mo ṣe wọ́n béèrè lọ́wọ́ gọ́ọ̀gù àbí kò lọ www.tanimose.com torí mi ò sọ pọ́nfà sí ti babaláwo ìwọ ni kò wẹ́ni tó ṣe ẹ tó mọ̀ pé ní àyè àtijọ́ jẹ lérí wí àtijọ́ mọ lérí wí òde sì ni wá láti lè wá. ṣe ẹgbọ́n Gani Adams èmi ò orí ìwé àti talẹ̀ jẹ́nu jẹ́ lórí ewé oúnjẹ yọ kan tí mo jẹ́ nu ewé ò jẹ́ kọ́ lọ àtẹ̀kù oúnjẹ wo la wá ń jẹ lórí ewé káàkiri. ẹ wọ́n wá ṣe fẹ́ kó ṣe nígbà fún mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mọ̀lẹ́mí. ìwọ kò wọ́n mi ní gbalẹ́tọ̀ bàbí àfọ èmi nìkan mi bá wọn gba sápìlẹ̀ tàjẹ bọ́ bá gba sálárì àjọgbà ni dákun bẹ́nu sọ̀rọ̀ jàre ẹ̀ wo sẹ́yìn lọ abẹ́ lọ. ògbóni òkèlè sórí bíkú bá ń pa lọ́jà lọ́jà tí bá ń pa lọ́ba sórí àwọn méjìlá ikú máa bù wá dání <laughs> kí ló dé èwe lọ fọ. kí ló fọ fọ. lórí sákìlẹ̀ ta ló fà yájọ báyìí. Eh, eh, ọ̀gá ọ̀gá ọ̀gá eh, ọ̀gá mẹ́ta ìwé níwájú olórí ìtàkù tó ń sáré lọ nísìn. lójú ọ̀nà fẹ́ wa mọ́tò mi. Ah, ó ti ní sẹ́kù ṣé ìwọ náà ni kò wá pẹ̀yàn wá ní. ìwọ wá ní fẹ́ wa mọ́tò. Ah, jọ́nà tí mo fẹ́ wa mọ́tò. sáà lọ́wọ́ ẹ. ẹ lẹ o ẹ kú iṣẹ́ ẹ jẹ bí ẹ ṣe ń mánéjì nínú ilé. ọlọ́ọ̀lọ́bẹ lẹ́sàn-án <laughs> aṣọ ògbó lẹ́sàn-án. rárá ọ̀gá ṣe é rí àwọn méjèèjì ẹ mọ̀ pé mo ti mọ̀ sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ṣe mọ̀ wà kí ẹ sì mọ̀ wò mí rí pé èmi sáà ní ọwọ́ ọ̀tún yín inú kan náà mo wọ́n bá yín lò kí ọlọ́run bá kó sàánú mi ẹ ṣáà rí pé kò dálẹ́ yín rí láyé. tẹ́ ah, ń gbọ́ tùbà tẹ́ ń gbọ́ tùbà. ẹbí ló ṣẹlẹ̀ sọ́tùbà. ohun gbogbo ni sórí ibi tí àwọn ọ̀gbìn máa bá ọgbọ́n níbẹ̀ bí ọba bá gbọ́dọ̀ ibà máa gbọ́dọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ fáyín fáyín ṣe mọ̀ pé àwọn méjìlá wọn bá mí ní kọ́ńpánẹ̀sì ilé o ṣé ń gbọ́ tó bá ti àjẹ́ pé ó ṣe wàá ṣàṣì máa ṣe pé ẹ fẹ́ lé wọn èmi wá nu wá mi ọwọ́ kókó òun la fi ń wọ́gi ọ. Ah! Ah! ẹrú ẹ ti pẹ́ lé òǹbálájọ́ mi lẹ́nu tiẹ̀ iwájú tọ̀dọ̀ tẹ́mi ò pọ̀pọ̀ kó mi padà. sọ ewu lọ fún olórí burúkú tọpa ṣé ọfẹ fèsì àbíjà ni àbí yóò ní. nígbà tí èsì alákùnrin ló ń bá dáná. ẹ wá ló. gbà. gbà. dàlọ́ mi. mo sọ gbà sọ ti já wèrè jáde. ẹ bàbá Jàmbù Mr. Jàmbù sá gbàdọ́ mi. ayé mi mọ̀ pé o ti gbà á lọ sí ibẹ̀. òde máa ní ká yẹrí. kàtàlí bá bọ̀ kàtàlí sẹ́wọ́n ní kò ṣe rédíò funfun mi. mo fẹ́ tọ́ ni mo fẹ́ tọ́. máa tọ̀ gbàjà yìí. dàlọ́ mi láì ṣe fàjọ́ parí Kàtàlí ó gbẹ́ ìkọjá ni ó gbà kọ́ lọ́mọ jábọ́ sílẹ̀ lẹ̀. Oh, ah, tó mú fún wọn kan tó fún wọn padà ó dá èsì nìyẹn lórúkọ mi àti orúkọ gbogbo aráalé àti òbébí ìyàwó mi. mo ti sọ pé obìnrin ló máa lé mi kó lè mo ti. òkèlè àyàn <laughs> ń ṣe mí ẹ mo tún wà lọ́wọ́ yín yẹn ṣẹ́ẹ̀kì ni five five hundred thousand yẹn kẹ́yìn náà kẹ́yìn tíṣọ̀pù èmi ò jẹ́ ní ah! ẹ̀ dráìbà yìí iṣẹ́ àyẹ̀wò mi ni iṣẹ́ dráìbà iṣẹ́ àyẹ̀wò mi iṣẹ́ dráìbà ṣe ṣàyẹ̀wò tó bá èmi ni mo fà á o èmi tí mo wá pè ọ́ ni mo fà á o eh? ká nígbà tó ti ń tagídí tó ní kí lọ́ọ́ gba sákìlẹ̀ tàkìlọ̀ sọ bí ìbá ṣe gbàgbé sí ayé ẹ lọ́nà ẹ̀wọ́ bí oyin gbẹ̀ndé o eh, eh, ẹ̀wọ́ eh. bí oyin gbẹ̀ndé o forílẹ̀ torí òsì oníwèé rẹ̀ nígbẹ̀. èmi ni ṣe táyà mọ́tò lórí rẹ̀. tí ẹni gbogbo ti ń ṣẹlẹ̀ yìí. ẹni àtọ̀gájọ plan ní fún kẹráàtì lójú yín. àjọ plan ni ẹ̀ ní. ẹlùbì ẹlùbì yan ẹwọ ẹwọ mi rí náà mi lọ. sálí olórí burúkú ni ó ìgbà ọlọ́dún bẹ́ẹ̀ sàtọ̀ ìwọ́n àti níwọ̀ tó lọ fẹ́ lọ tọ̀ ní ìsìn tó fẹ́ gbogbo lẹ́tà ọtí wá rí pé lẹ́tà ti di lẹ́tà yọ nísìn ọwọ́ á ní wọ́n á tì ní níbo ló ta lọ́ á tì fún. èmi tí mo mọ̀ mo mọ̀ mọ̀ sí ogun tí mo ṣe ni ẹ ṣé o fẹ́ mọ yọ̀rọ̀ o fẹ́ mọ yọ̀rọ̀ lára mi ẹ kó o tó sojú pẹ́rẹ́kẹ́tẹ́ bí ìgbà tí ẹyẹ bá sun rẹ yé wọ́n wò wọ́n wò Kasali mo dáná ẹ tó bá jà lóògbé wo èmi lọ bá tí gbogbo ojú máa wo làbí òní pitra kìlámùjá so so mo ní pitra tàmá fi sábàlátọ̀ làmùjá so ah kìnnì ah, ah kìnnì ah, ah mo rò pé orí ẹ̀ burú. àárín orí ni láti bẹ̀rẹ̀ ni mo gbé orí ẹ̀ burú ni. Ah! kàwé sẹ́mi lọ́ọ́ máa rí ó kéde máa wojú wèrè tó dàbí kíni ẹ gíláàsì tí àwọn tí wọ́n ríran dáadáa máa ń dé. èmi náà wọ́n gbé ọwọ́ sí kíni lórí ìwọ ńkọ́ ìwọ ńkọ́ onílé mi kó lóbi ẹ̀kọ́ jẹ́ wọ́n máa fi ìwọ arabu yẹn àbúrò ẹ̀ bá gbé fìlà. ẹ wo ó tẹ̀ tí wọn fún mi wọn ní bí kò sówó lọ́wọ́ àwọn màámi ẹ dúró náà kí lè tẹ̀yìn náà kí lè tẹ̀yìn dára yín láàmú nígbà tí mo dọ́dọ̀ yá yẹn báyìí ìgbé ayé tiwa gbódà jù gbáyé wọn lọ báwo láyé wọn ṣe wá rí bẹ́ẹ̀ yẹn ẹni tí ó yẹ pé ọmọ ẹ ní owó káyé wọn dẹ̀ wáyé gàdàgàdà gàdàgà bẹ́ẹ̀ ẹ̀yin náà tún wá wọn lọ bí mi tàṣí débẹ̀ gan ṣe ìwọ̀n wọn kò tẹ̀ gbogbo yẹn ọ̀kan kí ló sọmọ rẹ̀ tó lówó tó ah, ah. bó bá ní yóò yọ mí ní àkókò mọ ìyá kò sí lọ́wọ́ ẹ̀ ní ọ̀rẹ́ mi séèyàn bẹ́ẹ̀. ẹ kúkú ní jẹ ká sọ ẹ ṣáà lọ bá wọn kẹ bá wọn sọ ìtọ́jú tó ayé kọ lọ. ẹ ṣe mo tí mo bá ti kọ́kọ́ dé sí. ẹ ẹ sọlá ọkọ ìlọkọ ọmọ àrélù ọmọ ẹrú wọn sá ti jọba lóhùn tèlé ọtún lọkọ ní múdà tó tẹlé kò sì lọkọ àti múdà tẹ ah, báwo ló jẹ kó o pọ orí mi ẹ mo fẹ́ wí báyìí ṣé ò sí o. ìyẹn kó mọ̀ bá a sí náà kó sọ ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ mọ̀ mọ̀ àtòkè ni wọ́n ní bí òkè bá kọ́ tó lóhùn ọ̀rọ̀ bá mọ̀ mọ̀ síbí mọ̀ mọ̀ gẹ́gẹ́ fún àrẹ agbára sì lọ bá òkè sórí gbogbo ṣé wọ́n sábúlé tó ń do àwọn ará abúlé nínú bẹ́ẹ̀ nínú èmi náà ń dọ̀sẹ̀ kódà àwọn táwọn ti pa mí ti táwọn èké mi àwọn ti ń kí mi ní ìsín èmi náà wà ní elédùn ayé pé ah elédùn àwọn ọmọ o àmọ́ ibi tó wà kù sí yìí náà ní bàmí lọ́kàn yìí báwo lọ́bọ tèmi ṣe sórí tìǹẹ̀ kí o sí wàá ṣe pálára wàá ṣàfàjẹrò tó bá wà kan tèmi lọ́ọ̀bá dájú pààrọ̀ kí ni mo sí. ẹ wù mí bad luck ni bad luck ló ń bá yín jà. ẹ sọlá hmm? kí làwọn pè bẹ́ẹ̀. ẹ kò lè mọ ohun tó sọ èyí ló fi sọ ó ní yẹn promise and fail pé kọ́ bá fúnyàn lówó láàárọ̀ báyìí akọ̀pọ̀ lálẹ́ pẹ́ lóò

nǹkan ò ní sí ẹsẹ̀ rẹ tiẹ̀ dáná lé àmọ́ wá ṣe lóore pin torí inú èyí tọmọ mi kó fún ọ ni dákun bá ń wá díẹ̀ kémi náà fi sàpò ìyìn ara kí n fi san gbèsè tí ń bẹ lọ́rùn mi dákun. ẹ wo mọ mi one point five million tọkọ mi kó fún mi láàárọ̀ yìí tó bá ń rákòrò báyìí á ti dé Dubai. ní dúkìá ọmọ mi tọ́ débi ti aya ti lórí ètì káàtì ẹ̀ wá ní pé ìyá ẹ̀ gẹ́gẹ́ ló bá wá náà lè tóun náà wá náà lọ́wọ́ wá wà á lórí ètì màmá mi á ti béèrè tó bá béèrè nígbà tó yẹ kó béèrè òun náà ní rí gbà mí. ẹ ẹ ìyá àṣọlá ìyá àṣọlá kò sí kankan lẹ́ẹ̀bà ẹ lọ yá owó tẹ́ bá yá màá dà padà pẹ̀tẹ́ bá yá lọ́wọ́ rẹ̀. kì í tọ́ dún bá rà lábúlé. kò ní kẹ́ ẹ lórí bára ṣé gbé gbada ni àbẹ gbé ké dání. kì í tọ́lọ̀ yáwó. ṣé ẹ yáwó kò dá padà. Ah, ọlọ́run lọ́kọ tèmi bẹ́ẹ̀ dákun ọkọ mi ó ṣe ríire. àmín àmín mo ní irú oúnjẹ wo ni kí ìkọ́lá kò jẹ́ kúrò àtẹ̀kọ́ náà lè fẹ́ mi níbẹ̀ àlégbò. ẹ ẹ o o ọkùnkùn láti parí kanu rẹ mo yóò àmọ́ orí kan ní kó sí fún mi ògbẹ́ngbẹ́. <clears throat> ṣé o yàwọ. wọn lò wí gbà bóyá búrẹ́dì náà jẹ kán tó máa mọ. Òkèlè ṣé kò rẹ̀ ṣé o ti bọ̀ fowó mìíràn sínú ilé o máa gbé fún yàyí o fẹ́ fún lẹ́wọ̀ jẹ́ bí o bá dẹ̀ fẹ́ pàdánù ẹni kò lè lájú mílẹ̀ kó pa ẹ gbọ́dọ̀ jẹ́ wọ̀ ìwọ wà bó bá mú. ìsọlá ẹ ṣe nǹkan tó pé mákèlé náà nìyàwó rẹ náà wọn ni wọn náà mú. ẹ ṣe wọ fẹmi èèwọ̀ ni fún yín bẹ bá mú. bíbí èmi ò kó bóyá ká fún ọ ní wíṣkì àbí brandy mọ ó tún máa jẹ́ kó lè cash up dáadáa. ẹ wàá gbọ́ òkèlè ìyá yìí o ò gbọ́dọ̀ fún lómi múnú léyìí tó má dùn kó èmi àti òbí bí mi àǹdálẹ̀ wọlé ẹ̀. Hmm bí mo ṣe ń lọ yìí ìyá ìgboro ló ṣe kọ́ níbi báyìí bí dẹ́kì tẹ̀lé ìdìbò bọ́ta gan tẹ́lẹ̀ mi gbẹ́kọ̀ gbẹ́kọ̀ lójú mi gbẹ́kọ̀ gbẹ́kọ̀ gbẹ́kọ̀. ká lọ ọjà wọlé ó ń tayé rí ẹ̀yìn lára mi. nínú ọlé ìgbésí pé ìwọ lọ sọmọ ọgá yín lọ ọkàn mi sì tán balẹ̀ pé àtọ́jọ ọjọ́ kan ní ọmọ ìlú òkè ni wọ́n ti fẹ́ parọ́ mi àmì ní mẹ́lẹ́ mi. ẹ ẹ dákun gan wọn ní tí ẹ bá fẹ́ béèrè kan ní kẹ́ bí. ẹ mọ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ mi náà dákun bá ń tẹ ọmọ mi ná èèyàn ọ̀gá ẹ̀ ẹ̀sẹ̀ tí mo ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ tí fi ń ṣe fálára tí ń ṣe fájìrò tó pé tó bá dèrè tèmi láwọn àpò kankan láyìn òsì láwọn adájọ́ parọ́. Ah, ẹ wò mọ́mi ẹ wò gbogbo ilé ìtẹ̀ ẹ̀kọ́ ti fojú mọ́ wọn. Ah, kò sí ìrànkan tẹ́ ṣe fún wọn òbẹ́mi gangan ìṣòro ọ̀gá ẹ sẹ́rí ọmọbìnrin tẹ̀ mo, ò ní gbákejì ọ̀gá gbogbo nǹkan tó bá ti sọ báyìí òun labẹ́ gé o ìyàwó ọ̀gá ni nítorí bá ti sọ òun labẹ́ gé so tẹ ẹ sáà di pé wọ́n sọ fún pé one minute péré ẹ gbúdọ̀ lòdì bẹ́ẹ̀ lọ àmọ́ ìgbà tó ti sọ fún yín pé kẹ́yìn náà lọ ya owó ẹ lọ ya kọ́mílé láńtà ẹ bẹ́ẹ̀ sì rí kọ́mílé láńtà ẹ lọ sí kínní ẹ lọ ya microfinance bank ẹ jákùtì nìyí tó ti yé ẹ wá máa lọ ẹ dákun tó lọ mm. Ọlọ́run nígbà jẹ lẹ́nu ẹ. òbẹ́bì ló ní kọ́ mọ̀ sí nǹkan kan fún mi náà lẹ́yìn. òbẹ́bì ni oní dráìfà ti ń wa ọ̀gá kiri. Mm. ẹ̀mí ni ó tèrò mi pa. ẹ tún pa. àyè bébì. ẹ á bébì náà. ẹ àmọ́ níjọ́ tí tí màá ti dé tà sí wà fún yín nọ́mbà mi tí o bá ti sí òbẹ́bì ní èmi wà pé ìgbà ẹlẹ́lẹ́ ló gbà lọ́wọ́ ká. tó o bá lè ṣe bẹ́ẹ̀ fún mi nínú mm. ẹ̀sìn náà ah. èmi má dárò rẹ. Hmm, èjì o. má dárò ẹ kọ́ mọ́ bàbá ara káásá. Ah. ilé yìí ó gbóná mọ́ ah, ìrẹ́bí. èjì o. àní ah, ó gbóná mọ́. èjì o. ní ó gbóná mọ́. ẹ̀yà ẹ dákun ẹ má jẹ́lẹ̀ ògbóná ẹrú tàwa yòókù tá à ń gbé bẹ̀ náà kí lè máa gbóná láìsí ìfowófún búrẹ́dì. ìyá alájẹ ọ̀gbẹ́ni fẹ́mi ní sìgá tí máa. ọmọ fẹ́mi ló wù kú ṣẹ́ ṣe ah. kí ló ṣe yìí. kí ló ṣe ṣé òun ọmọ àṣé òun àyàn àbí àbí ló ṣe. ah yàrá ya ọmọ yẹn tí mo ná síbi àlànà. àgbẹjọ ọgbẹni sọkò mú kò tó bá fẹ́ mú jáde. máa mú fúnra rẹ pé bẹ́ẹ̀ ṣe ìwọ ló máa pọ́nlé ṣé lè lè ló pọ́nlé owó ẹ̀kọ́ ló fẹ́ gbà láì ta ga bí ó ṣe ẹran nǹkan ti ṣe ẹ lábújá ni wá fún mi. ọmọ àrìndì máa ṣòṣì ẹ náà nìyẹn yá ṣọlá ẹ rà mà ẹ káàsán ẹ kú ọrọ̀ ajé ẹ ń tà adúpẹ́ fọ́lọ́run àwa nìyẹn o ah, ah, ah. ẹ bá mà ọdọọdún ẹ̀yìn. ó ní òde kò síbi tí ó dàbọ̀ tó bá ń tọrọ wa. ẹ dákun wọ ọmọ àárín pé kò sí ó bọ̀ bá àṣírí ẹ̀yìn àṣírí kan mú wá bá ọ̀dọ̀ rẹ̀ sórí òjò tọrọ ń yẹta ni èmi ló ti nǹkan kù torí atẹ́gùn tó ni ó ṣe ló kó pààlọ́ yàrá méjì kó o lè ilé mi nígbà tí mo á bọ́ síta ní ìdájí yìí mo lọ rí àwọn káfíńtà ǹjẹ́ wá bá mi yẹ kinní yìí wo ìgbà táwọn ò lọ tí wọ́n wò àti igi o àti páànù táwọn láwọn rà wọ́n lọ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. fifty thousand naira ni. nígbà mo á wò pé níbo là á wà á gbá yàrá já o ọkàn mi kẹwàá sáré ẹta kí inú ọ̀dọ̀ yálà jẹ́ ìlọ kí pé ó sì lè bòmí láti rí yìí o tí n bá sì ṣe é tán kọ́ ìwà dà padà fún un. Ṣọlá ìyá Ṣọlá fifty thousand tẹ̀sán náà pọ̀ kó ṣọmọdé owó àti pé pẹ̀lú gan lẹ́mi wọ́n fún mi ṣe wàyí ẹlẹ́dàá rírí mi mi ò ní fifty thousand naira tí wọ́n ti ráwọ̀ pé kí wọ́n bá yín wọnú ìlú kí lọ sọ́tún kí lọ sósì kí n bá yín padà báwo lè ṣe fẹ́ padà fún mi fifty thousand ìyá Ṣọlá fifty thousand naira òun náà ló ní kí n tẹ́sí ìlú pé fún mi jẹ̀dí mi jẹ̀dí ìjà mi ṣùgbọ́n mo wò ó tó bá ṣe é fún mi oore lórí ìwọ tọ. ìyá àṣọlá ìyá àṣọlá tójú bá yẹjú kóhùn máa yẹ ẹ o ìyá àṣọlá kóhùn máa yẹ o fifty thousand naira tí n bá bá yín wá ẹ jọ ń torí Ọlọ́run ẹjọ ẹ jọ ẹ mi ní jẹ́ǹtì ó tù ú ní jẹ́ǹtì ó tù ú ṣeun. dàtí tí ìrọ̀lẹ́ sọ́la ẹ wá so báwa jẹ́ ṣe máa jẹ́ máa jẹ́ kẹ́mi. ṣé pé kí n fọkàn ẹ fọkàn balẹ̀. o ò ní fẹ̀yìn o kóhùn máa yẹ o kèbé mi ni ìyẹn ló ṣe kókó o. kèbé mi ni so bá ti di wọlé ẹyin bàbá àná ọ̀la ẹyin yín ti yín ti ọlọ́run fa yín lọ́wọ́ sókè ìwọ orí ẹjọ́ ní kó wá tajà ó ṣe bí ẹran ìwọ ló máa pọ́n gẹ̀yìn lé o ṣé mi ló sọ wípé èmi aláwùjì ó ń dá ẹ̀rìn ìyá aṣọ lámà nílé ìṣá ló wá tọrọ owó ń gbà ó dà kò ní dààmú ṣọ̀nà mi tó wà ó mọ̀ pé ṣèlú àti gbé dání gan ni ní ọjọ́ tó wá sábà yìí last èmi àtàdégún lakọ̀ lọ́ka ya ẹ̀mọ́ ó mọ eléyìí yọ́lẹ̀ fún wa gan ọgbẹ́ni ṣé kí ló ṣe ẹ̀ ọgbẹ́ni ṣó mọ̀ pé farabalẹ̀ ìgbẹ́nu pò dájá bá rí ó máa wò ó máa ń kara àwọn ẹ̀mẹ́ tó bá ṣì kara fún máa jápa eléyìí ṣe tó ṣe tó dájú. àmọ́ wàá gbàgbé pé àjùmọ̀bí kò pọ̀ tánú ẹni tọ́lọ́wọ́n bá rán sí yàn ni ṣoríṣẹ́ àbórí bó ṣe rí yẹn ó lè náwó fún yín ó lè máa ṣe fìlàgàfìlàgà ń gbogbo sí aláwọ̀ bèrè yìí. ẹ̀yin lọ ní ẹbẹ̀rẹ̀ wa bí. bẹ́ẹ̀ni mi ni. kí lẹ lè ṣe fún yín. láti ìlú ayédọ̀gbọ́n màmá gba owó kan lọ́wọ́ mi àwọn ló wá júwe ọ̀dọ̀ yìí fún mi pé ẹ̀yin lè máa sanwó yẹn fún mi mo ṣe wá. Ah, ah. yàrá lówó ọ̀gá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ pẹ̀lú ọmọ ṣe wà sáwọn ilé ìjà mọ̀mọ́ lówó àbí pẹ̀lú dìsẹ́sẹ̀ tó wà ní ìlú èyí àsìkò táwa jẹ́ èlò náà sáwọn kan ti jà kanu fúnra ara kan tó sọ pé àwa. Kasali Kasali tani ọ̀rọ̀ tó ń sọ bí n bá gbé gbànú fún ẹ mọ́ píláì ó máa ránu mọ́ píláì oníranù ṣáàpì ẹ̀ sọ̀rọ̀ ni fọ́mátì kọ fọ́mátìṣọ̀ ni mo mọ̀ ẹ̀yin lẹ yá màmá lówó. bẹ́ẹ̀ ni Ah! fifty thousand torí ọlọ́run ẹ wò múra yín ẹ wò pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúdú lẹ́tẹ̀ kàn dúdú bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ìgàn fúnra lára yín ṣé ẹ jẹ́ kánú débi pé ẹ̀wà múra yín sùsùsùn ẹ sọ pé ẹ fẹ́ yàyàn ní one thousand naira ọ̀gá wọn fẹ́ lo fọ́màtì fún wa ní o wọ́n fẹ́ lo fọ́màtì fún wa ní ewúrọ̀ àbúrò ewúrọ̀ àbúrò ewúrọ̀ àbúrò wọn máa tẹ́ ẹ bá fẹ́ sagbe ẹ sagbe tẹ́ ẹ bá fẹ́ lórí ọwọ́ ẹ lórí ọwọ́ ẹ bọ́ lẹ́sẹ̀ àmọ́ lọ ẹ̀yìn jábọ̀ mọ̀ lówó ẹ̀yìn jábọ̀ mọ̀ lówó. Kasali. sáà ọ̀gá. Kasali. kí ni tọ̀dọ̀ tiẹ̀ kí ló kàn bẹ́ẹ̀. alajẹ ló ta. bó o ṣe wà yìí o ṣì máa gbé lọ́dọ̀ rédíóníkì tó máa já ìkànnù wáyà spíkà ẹ̀ ẹ̀ kọ́ ló máa kú a máa sọ̀rọ̀ sínú oníranù fọ́mátì kọ́ fọ́másítà ni má dùn mí jáde. mo máa bínú kí ni mo tẹ̀ ń ká fún gbà fi ṣe ń rí ẹ ṣeun gan sa ọ. ọ̀rẹ́ ta sọ nìyẹn ẹ mo fẹ́ fifty thousand lé lórí. ẹ ṣeun gan sa ọwọ́ yẹn máa rè òkè o ẹ ṣe ọlọ́run àbùkún yín o. ẹ ṣe o ẹ náà ẹ lálàánú o. yé ọ̀gá ọ̀gá mo jáde ó wà fún ogun ló wà fún gbowó lọ́wọ́ yìí. iṣẹ́ burúkú náà wá lò kọ́lọ̀ mo sànù ni ṣé nígbà tó ti kọ́kọ́ dé tó ti ní ẹ̀yìn o ẹ̀yìn ò fura ni ètè ìsàlẹ̀ lèmi lò kàn án lánìí nígbà tí wọ́n wá sọ̀rọ̀ mọ́tò ọ̀pá tó bá tiẹ̀ rẹ̀ ẹ̀mí o kò lè rẹ̀ ẹ̀mí o nígbà tó wá sọ̀rọ̀ lọ́tọ́ sọ̀rọ̀ bọ̀ tí wọ́n ní à fifty thousand làwọn jẹ́ wọn tẹ́yìn náà tí wọ́n wò sùn tẹ́ wọ́n gbé hundred thousand lẹ́yìn kàṣà gbà mọ́ ní àkílódé wọ́n ti fi nǹkan sọ̀gá ṣé ẹni bá ṣe ń lọ ọ̀gá ọlọ́mọdé àdínkù ṣe dáadáa kí ni tọ̀rọ̀ tiẹ̀ o kọjá ìyá rẹ bí tí mo fi ẹ́ sí òdùwọ́ síbẹ̀ ṣé bòbí àjẹ́ ni ṣé kò sanwó oṣù fún ẹni olóṣì ààrẹ bá ní kó lọ rí po fún tàǹkì aflac ló máa rà àti university máa yege ìyá tí máa ṣe tàp ó fútọ̀ ó fútọ̀ ó fútọ̀ epo ti tọ́nu mọ́tò àti máa wọnú village station kájú lọ́tọ̀ pé epo àgbàna ọmọ oníranù. lọ́nu mọ́tò eléyìí à ń lọ club lálẹ́ yìí tírí èdè. báyìí sí ṣé kò ṣe ọmọ kékèké tó máa kọ́kọ́ kọrin kí pàṣẹ tó ń kọrin ẹbí kò náà fún ọmọ yẹn ọtí ìlógó èkó fún ọ lówó five minutes mo gbé dání máa ná tán kí tó wálé bẹ́ẹ̀ wá ná tán kí n wọlé kí n wá sùn ẹ ó dà ó dà ẹ mo dùn ọ adágún ẹ sí náà mo bẹ bí ìnáwó yá ẹ kàtà ní. ẹ ẹ ẹ ibi ẹ bí ẹ bí ẹ rẹ ibi dẹ́gbà ni ibi dẹ́gbà ni mama mama mama mama. ẹni mama? lò ẹni sùn lò ẹ ẹ lọ jẹlẹ ẹ kí ló jẹlẹ. a dà fún yóò gbóli mi o ṣẹ́gẹ̀ mi fámi fámi fámi fámi ni mo jókòó fámi fámi ni mo jókòó síbẹ̀ ẹ̀ ká ń jẹ ráìsì fámi fámi li grama wọn bá kọlẹ̀ pé kémi fún àwọn fún kí sí gèjì wà wọ́ o n bá ní ọ̀gá mi ti fún mi láṣẹ pé tọ́sán yín bá fún gàlẹ̀ kí máa láwùjọ ẹ̀dí ẹni pàṣẹjà kí wọ́n lu kọ́bánẹ̀ sí wa ló bá dogun ló bá dọ̀dẹ̀ o. ìyá ọ̀gá lójú mi àbí kí ló kọ tiẹ̀. máa béèrè béèrè kọ̀lọ́wẹ́ ṣé ìyá ẹni ṣáájú mọ́lẹ̀ bí ni ṣé báyé bí mi tọ́lọ́ bí ẹ ni Kàsálí kí ló dé o tọ́lọ́ wọ bí ẹ lẹ́bí káàkiri kí ló ṣe ẹ́ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ bó ṣe wà yìí. Ṣọlá ìfún ẹ jẹ pọ eré ẹ bàjẹ́ Kàsálí òfin náà gbà yí rẹ nígbà tí kẹrẹmọjẹlé wò mí sànsànsàn tó wọ mí lẹ tí Kàsálí sì mọ sọ àpọnlé tó da wọ mí tó wá sọ tó tó ṣe tẹ́tọ̀ ọlọ́ọ̀dọ́ ọmọ ọlọ́mọ dúró ò lè dá dúró. mo fẹ́ bèrè bèrè àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmọ́ ohun tá a ṣe lábàá wa àwọn nẹ́tíwọ̀pù àwọn kẹ̀kẹ́rù wọn lẹ̀ hmm. bàbá ni fẹ́ gbé. ẹ wọ́n lè lókèsàn ni. ẹ ìgbà tó wá kẹrù jẹ́ kẹ́ ẹ dúró kọ́ kẹrù dì padà kí wá lọ fún yín pé ẹ wá o ẹ má wá o ẹ wá ń bọ̀ inú ilé mi láì gba cook notice àbí gba cook notice lọ́wọ́ mi. káti ẹ̀ gbé ẹni tì àbọ̀ abálẹ̀ ẹni èyí tèmi bá wá gẹ́gẹ́gẹ́ tí mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ ìsọ̀lá kí ni ẹ̀ṣẹ̀ mi gẹ́gẹ́gẹ́ tó yẹ pé tó o bá wá sábúlé tí n bá béèrè owó lọ́wọ́ ẹ ò ní fún mi lọ́wọ́ wàá ní ìyá sọlá o ẹ bọ́ sábúdé o ẹ lọ yáwó o nígbà tí n bá tọ́wọ́ yáwó ọ̀hún náà tán tí mo bá pẹ̀ pẹ̀tọ̀ mo ti yáwó o àwọn tèmi yáwó lọ́wọ́ rẹ̀ àwọn òtọ́ wà tọpasẹ̀ ewé kó kàkà kó fún wọn níye dèédé owó tí mo yá ọ̀tọ̀ fowó èlé kan fún wọn ẹsẹ̀ mi gẹ́gẹ́gẹ́ mo wá béèrè lọ́wọ́ ẹ bóyá o ti yẹn yá mi kí n mọ̀. ṣé ẹ ti délẹ̀ èmi náà máa béèrè béèrè ṣé ẹ máa gbọ́ bí ìyá ṣe ní ẹ̀tọ́ lórí ọmọ lọmọ nẹ́tọ̀ lórí ìyá ẹ ṣe gbọ́ kẹ́yìn náà dá mi lóhùn ṣé ìyá jẹ yín ni ìyọ̀ jẹ́ mi. ṣé mi pa yín ni. ebi ò pa mí. bẹ́ẹ̀ bá yáwó lọ́dọ̀ yín lọ́hùn ṣé kò ń dá padà ni. èyí tí ń dùn mí lọ́kẹ̀ ni mo wá bọ́ sọ. èmi ò mọ̀ wípé àwàdà ní bọ̀rọ̀ yìí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwé mọ̀ kó ọ̀rọ̀ ni hmm. ẹ̀kọ́ ti fojú mímọ̀ yín hmm. àti ohun táwọn ń wí lábúlé àsódodo ọ̀rọ̀ ni èyí ni wípé ọkọ̀ mi tọ́ sọnà tí wọ́n kẹ́mi léyìn ọ̀kẹ́ tí mo dokú ọ̀sẹ̀ gbẹ̀gbẹ̀ àti sọ̀lá àti òun ló lò ó tẹ̀ sọ̀gbọ́n yíyá sọlá bí bámbọ̀ kọ́ kú bàbá mi gbogbo tí mo ní kọ́ wọlé bí bámbọ̀ kọ́ kú bàbá mi bí mo ṣe wà yìí bí bámbọ̀ bá mo ṣe wà yìí bí bámbọ̀ bá mo ṣe wà yìí gbogbo tí mo ní kọ́ wọlé yíyá sọlá láti ẹni lọ ẹni sọ mi lọmọ yìí ẹ ṣe yẹn mọ. tèmi bá kú tó kọ náà ní ẹyún tó mẹ́rin lé gbòòrò wọn máa péré wọlé pé ẹ gbà mí àsọmọ mi lọ́lọ́kọ mi o ní máa ké káàkiri ni. ẹ wo ẹ máa lọ mọ́ mi ẹ máa lọ ah. ẹ máa lọ náà ẹ kò débẹ̀ kò pariwo pariwo bikini. iye mi rẹ ṣebí wọlé ẹ níyà àsọdàgbé yẹn ni ó káàtì ẹ ní àwọn abiyamọ ayé àwọn mú ọwọ́ àwọn tí bọpọlọ ọmọ mi wọn yà ń yàkúyà ṣebí wọ́n ti wọ́n jẹ́ gẹ́gẹ́ bí abiyamọ ni wọ́n ní lọ dàbí ọmọ inú omi yìí ṣé bó yẹ kó ọba mi táyé ẹ̀ ṣe ni ìgbà tí tọ́wọ́ à ń pàṣẹ wípé òun ọ̀gbọ́dọ̀ fojú kàn mí ó sì kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì eléwo orí mi o dákun ọkọ mi o má jẹ́ kí ìyá rẹ̀ ọ sáyìn. ìyá àṣọra òun tẹ́ sọ yìí ẹ ti jẹ tán ẹ ti yọ bó ẹ ti látán kẹrẹ́májẹ o kẹrẹ́májẹ o gbé ìyá yìí kẹsì rẹ máa kọlẹ ó di géètì lọ. ẹ máa gbé ọ̀la. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ rí ojú tí mo dìgí tó là ẹgbẹ́ kọ́ mi kọ́ gbọ́dọ̀ rí. gama gama wẹ̀rẹ̀ gbọ́ yẹn ẹ̀ ń dìjọ́. ṣé ẹni tá a bá ti ní kẹ́ ẹ máa lọ ẹ máa lọ àwọn àwọn ọmọ tó ní nàdúràtì gan tí o ti ṣe kíní gan tí o ti. àbùrùkú lúkúlúkúlú máa mẹ́ himma kọ́sà. Kàsálíò Kàsálíò a kò lọ pati mọ́. òun náà lè fi náà sọ. bóyá kí a pè pàṣọ ní ìsìn ká sọ fún ọ pé ẹ nílẹ̀ ráàyè wà mọ́ o gbogbo owó tí ẹ fẹ́ ná lóhun tó bá ti parí sóò tí wọ́n ń ṣe lọ́wọ́ kó máa bọ̀ ọ́nú ilé kẹ́kọ̀ọ́ wa máa ná gbogbo ẹ̀ olówó san gbogbo tán ẹ̀ yá sáré fún mi. five million naira la fẹ́ ná fún o. abẹ́rẹ́ ni a ṣe wà yìí ah, eh. bá rí epo pupa eh. ike kan eh. agolo kan máa mú tán. Ah, ah, bí bá rí kẹ́kì kan máa mú tán. kí ló dé gbà tẹ ìṣògùn bí èyí ò fi gbogbo ilé ayé gan síbẹ̀ gan wọn gbọdọ̀ ló gara gbogbo kan èwo làbúrò ọgbọ́n fi gbowó ẹ orí mi dìde wa orí mi dìde wa kí mi lè kí mi lè Kàsálíò gbà fóònù wo nọ́mbà pàṣẹ bẹ́ẹ̀ kó pé pàṣẹ pé mi ò lè wá ṣó yẹn o bá ti plétọ̀ kó wá ilé ọ̀dọ̀ mi ní ọ̀la kó wá kọ́ni fún ministry room mi. I don come down. kọ́mọ tí a jẹ́ kọ́mọ tí wà ní ṣùgbọ́n àìlọ́ ní ẹ̀sìn ti ń dùn. hello àwọn kan ló ń sọ̀rọ̀ Kàsálí ní ń sọ̀rọ̀ ṣé a rí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní ìsìn ọ̀gá sọ pé àwọn ò lè wá sí ẹ̀yìn sóhun wọn ò pé tẹ́ bá ti parí orin tẹ́ fẹ́ kọ pé kẹ́mọ̀ bọ̀ ní inú lẹ́kí ẹ wá bá wọn o wọ́n ní gbogbo owó tí àwọn fẹ́ ná fún yín pa tí wọ́n láwọn wà ná fún yín ní simiti rúùmù àwọn pé kò sí àrà fẹ́ dá táwọn ò dá fún yín kẹ̀kẹ́ sáwọn ọmọkùnrin fún káwọn ò sí mọ́. ìdídowó gbé fóònù fún bàbá tó dáre nígbà tó máa ká Ah, Adisa. mi ò lọ́bi tí mò ń lọ mọ́ torí ńgbà tí mo dé ojú ọ̀nà mo ṣe kàn ń gé oríire kan sórí owó tí mo tọ́jú sí ẹ lọ́wọ́ òun wá gbà torí ọ̀rẹ́ mi kan ó lóun fẹ́ ta ọ̀kadà wà láàyè ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí wọn ó wá fẹ́ lo owó yẹn ní hospital nígbà wò pé ah ìfà ló wọlé tọ̀ mí tètè wọlé kó máa kó owó ọwọ́ ẹ̀. Adisa ọkọ mi olówó orí mi sórí owó ọ̀hún sórí ọmọ màmá tó ń gbé lókè lọ́kùnrin màmá sọlá. màmá wo. màmá sọlá. ẹ mo mọ màmá sọlá. ẹ owó àmọ́ ìyá ń jẹ́ gan-an o àti màmá wò wá bí ó ní àfi ń yá òun lówó pé tó bá. ọ̀rọ̀ jáwéjẹwé wo ló ń sọ sí ìyá ń jẹ ta ni mo mọ ọmọ ẹ wo bùjẹ bùdàlù ni kódà wọn sọ pé tí èèyàn bá yá ìyá òun ní tọrọ sísì tó pọ̀ bá mu òun ni ọmọ rẹ̀ fi fún náà. Eh, eh, nǹkan tó fà á tí mo ṣe báwọn ni. ọ̀rẹ́ ẹ̀ ti burú nìyẹn kò ní jásìkò títí. Ah, ó yà ní sọ́bí bẹ̀ ọkọ mi máa ń. òní ẹjọ ṣé kò sí. ṣé màmá wà lé. láti bo ni. a kí ni èèyàn ń béèrè pé màmá ń kọ́ ẹ ti ń béèrè béèrè bíi mẹ́wàá lórí dúró àdìkẹ́ wọlé kẹ pé mami mami. ẹ yẹn nínú ẹ̀ ní ìyá àmọ̀kẹ́ mo mọ̀ rí ọ sí òṣò. Ah, ó wàhálà wà mọ̀mọ́ kíní tí mo fún yín lọ́dọ̀ ọ̀hún ni owó tí mo kó fún yín owó ọkọ mi ni o ó sì ti dán lòun wá owó o mọ̀mọ́ ó ní tí n bá rówó yẹn lénìí òun máa lé mi jáde o ẹjọ́ ẹ ṣàánú mi. ọ wá sọ fún mi pé gbóná ìgboro báyìí là á dọ̀pọ̀ náà ó ní ní òótọ́ bí ọ̀sẹ̀ bíi mélòó kẹ́kọ̀ọ́ tó gbà ní bí ti èrò jẹ́ lè. ẹ dákun ṣé òun jẹ́ bíi lápò ni àbí microfinance tó fi ń yá yín lówó tẹ̀ ní ìdápadà fún ní kíákíá. ẹ ò dákun fi yèdè mú ọgbọ́n kò sọ pé ní kíákíá báyìí lòun ó gbà ilé ní èsì ìwà àyòwò ọmọ orí igbá sì wá máa wo obìnrin ọ̀parọ̀ lóòótọ́ lọ́yà lóbi sì ti mọ́ bò ńlá sílẹ̀ àmọ́ mo ti èrò oúnjẹ lé ọmọ mi ò sì tí ì nẹwọ́ sí mi tó bá nẹwọ́ sí mi. ẹ wo màmá ẹ mi lè tẹ kẹ́hìsì màmá ẹ bá mi pọ̀ mo yín tó bá jẹ́ ẹ fẹ́ lọ jí ni ẹ lọ jí màmá tó bá yẹ pé ẹ fẹ́ lọ jí owó yẹn ẹ lọ jí mo ní ìdí owó yẹn. ìyá mi ò kẹ́yìn su kẹjọ wa máa wo mami náà ṣe yàn bẹ́ẹ̀ ká nípa ẹ ti sọ bẹ́ẹ̀ ni wọ́n máa ti fún yín àmọ́ pé níwájúwájú báyìí. mo ti sàṣojú ni o mo ti ń kọjá àyè mi àbí ah, ṣé mo ti ń kọjá àyè mi báyìí ah, ẹ wò ẹ wò ẹ̀yin ò tiẹ̀ lẹ́bi tí ò bá ń ṣe kinní burúkú kò lọ̀rọ̀ sí i ewé wo ló kówó mi tó ya yín àmọ́ o mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ o tí o bá gbowó náà bá mi lé bá gbádùn ara ẹ. Adisa ẹ ẹ mọ̀mọ́ ẹ wò wàhálà ti ṣẹlẹ̀ o ibi ìmọ̀ jókòó sí o mo mọ mo ti dáná. ìyá mọ̀kẹ́ mo sòpò jókòó dáná. bẹ́ẹ̀ni àní ọmọ sòpò jókòó torí bí mo ṣe bá kí gẹ́ta ní ìsìn ọ̀dọ̀ yá ni ẹ sì ní í lọ kí má sì ti rí o kí wà kó. ó máa kó fún yín lóòótọ́ ẹ má jókòó tẹ bá jókòó bá nǹkan mí ni ẹ jọ nítorí ọlọ́ ẹ má jókòó. Ah, mọ́mí. ẹ kẹrànmọ́jẹ̀lé kàsálí ẹ̀yin méjèèjì mú wa bá torí èmi fẹ́ dáná nísìnyí mo wá ní kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀yin méjèèjì pé kí ni ìwọ fẹ́ jẹ kí ni ìwọ fẹ́ jẹ kí n tó di pé mo bẹ̀rẹ̀ cooking. òkèlè hmm? onímọ̀ dá o yí mo lóyún ṣé ṣe pé o fẹ́ fi pọ́ìsìn ní oúnjẹ fún yẹn tó fi ń béèrè pé kí ni mo kí lolúwa rẹ fẹ́ jẹ kó má yẹ kó fẹ́ pààyàn láì tí ì gbé ọjọ́ o. Ah, mo rò pé ó rí ọ̀kasà yìí fún ọ pọ́ìsìn ẹjọ ṣé èmi pẹ̀lú rẹ̀ jọ ń du ọkọ̀ ni àbí ọfẹ́ bá mi du kí sì ń kí n fi pa kí ni mo fẹ́ pa ọ àbí lọ́rùn sí wo nù nǹkan tó bá fẹ́ jẹ́ ní kó sọ darí. o ti láìsí jù lónìí ni o láìsí jù lónìí ni ẹ̀yìn ẹ̀yìn láwùjọ ṣé o lè bá rí kọ̀ǹkọ̀ sọ̀ sí. kọ̀ kọ̀ǹkọ̀ sọ̀. ṣé kọ̀ǹkọ̀ sàn àbí kọ̀ǹkọ̀ sọ̀. wọ́n ju sàn wọ́n sì kọ̀ǹkọ̀ bó bá sọ oúnjẹ burúkú fún mi ó gbè pé o àní kọ̀ǹkọ̀ sọ̀ tí ó kì í kó sàjẹ́ kọ̀ọ̀kọ́ sọ. àwọn kọ̀ọ̀kan sọ àfi ṣùgbẹ́gbẹ́ ṣètò ẹgbẹ́ ṣùgbẹ́gbẹ́ ló fi tó fi àárẹ̀ ìdí ẹlẹ́ fún bàbá yín. kórokórì ẹ burú iṣu ẹgbẹ́ ní kéèmí máa fi ṣe kọ̀ọ̀kan sọ iṣu ẹ wọ́n máa fi iṣu ẹgbẹ́ ti kọ̀ọ̀kan sọ àbí rádàdà owó gbọ́ nǹkan tó sọ lẹ́nu. kò lẹ́bi ṣọgbọ́n sórí adébíṣẹ́ máa ṣe àgbẹ̀rẹ̀ lọ́ọ̀ mi pè mhm. nígbà tó ọfọ ẹfọ ẹ tó débi èmi tí mo jẹ́ chief commandment mhm. management of this company ṣọgbọ́n jẹ́ tí mo fẹ́ jẹ kò lè fẹ́ lé problem o mhm. ṣàbámi gbómi gbóná ẹ̀ka náà. wàá eh. wá gbìyànjú wàá bá mi ro ẹ̀bà ákì ṣé gbogbo abami wá tó yọ pẹ̀lú para kíkà. àbí kí n tún ṣe láti ẹ̀fọ́ orí ẹ̀ burú wèrè ní ọ tó bá bá wèrè ní ọ kémi mọ̀ tẹ̀bà èyàn ní kí n ṣe kọ̀kọ́sọ̀ wọ́n tún ní kí n tẹ̀bà nínú kọ̀kọ́sọ̀ ṣe ṣìyà kí n tó mọ̀ tẹ̀bà fún ọ mo rò pé orí ẹ̀ burú ni ọwọ́ àti ọbẹ̀ yọ ọbẹ̀ ah, tó o bá ti jẹ kọ̀ǹkọ́sọ̀ tó lóun fẹ́ jẹ ẹ jẹ ẹ méjèèjì ẹ jẹ tí mo jọ ọmọ ọ̀dọ́ yín ni. ńgbà tí ńgbà tí ẹni ẹ ń dín kàrún ó ń dín kàrà nífẹ̀ẹ́ ìbéèrè kọ́ lè máa bí ẹ kí ni díùtì ẹ náà duty. Eh. Last man. ẹ lasmani. lasmani ẹ bí ko kúkú mi kí tó yẹ kúkú tó ń kúkú yẹ. ó mọ ọkọ pa kúfin tẹbi kọ́ abámi tó ń wọ ìkẹ́rẹ́ máa jẹlé tí má kúkú fún ẹ. tí má sọ̀rọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ fún ẹ. wàá fọ́ kíkọ jù. ẹ̀wà alágbàdo ògbóni ògbóni ògbóni àpọ̀jù yàní jálẹ̀kùn ọkọ̀ dáfó. bẹ́ẹ̀ni torí bọ́n ṣe ń ti lọ bọ́n ṣe ń ti bọ̀ àti eléyìí tí ó fẹ́ gbowó tí ó gba gbà yóò padà já gbẹ̀yìn náà. pẹ̀lú ìgbésí ayé rẹ̀ àtàtúbọ̀tán rẹ̀ bó ṣe ń lò bọ̀ náà. nígbà tó lọ ti wá ní ibi tó padà gúnlẹ̀ sí o ọmọ inú rẹ̀ tó ní sẹ́ńjì lọ́wọ́ ju ọ̀lọ́ ni wọ́n mọ sí géètì fún un ṣé ìwọ fún ara rẹ̀ fún ara rẹ̀ fún ara rẹ̀ gbogbo ni tó ń sọ̀rọ̀ ṣé bó ni wọ́n ṣe mọ̀ sí pàtímẹ́tì kìló mi èyí o nígbà tí wọn bá bí ọmọ lè yẹ pé one plus one equals to two. èmi tẹ́ pé ìgbà yẹn ti má tẹ̀lé àwọn bàbá mi wá sí ìlú òkè ìgbà yẹn wọn ò tí ì bí yẹn ọmọ olókè méje fẹ́ fi mí fà yẹn tí má wá tẹ̀lé bàbá mi wá sí ìlú òkè tí bàbá mi máa ń já ọsàn fún yí ìlú òkè bàbá mi ló máa ń kọ́ mi bó ṣe ń dábì ní agbé mi síwájú báyìí a máa tọ́ mi gbẹ ẹ má bẹ́ẹ̀ ṣe mo wá ń gbáriwo láti inú pálọ̀ lọ́hùn bẹ́ẹ̀ pariwo yàyàyà kí ló ṣe yìí. ẹ adagun yóò ga wa jẹ́ kí n wá fún mi kí n sọ̀rọ̀ wúyọ ṣé àwọn àmì jẹ́lẹ̀ wúyọ lọ́mú mi báyìí ká. ìwọ fi géètì lẹ òun wá bí ọjà torí dráìmì ó mọ dráìfù àwọn mọ́tò ọlọ́mà ló máa ń wà tó máa ń kó yẹ̀wò káàkiri. ẹ ọ̀gá ebi ò tiẹ̀ mọ̀ pé ẹ máa tètè jáde báyìí mo wá ní kí n béèrè pé kí ni. mo ní. olùdókòwò tàbí. wọ́n tí mo sọ fún ọ pé yín dùn mí tó ọmọ mi wọ eh? ah, eh, eh, ẹ̀yìn. Okele Kasali ẹ ah. kí ló ń ṣe yín gan-an. irú àgbọn ṣe pé nínú ẹ̀yìn ṣé ibẹ̀ ṣe dúró olúfẹ́ dúró tó bá tẹ̀ fọwọ́ mi lẹ́yìn ṣé mo kó ṣé mo kó traffic light sáyà. nígbà tí ní pumping machine. wọ́n yà wọ́n yà ló jàre olóṣọ yìí. Okele ẹ sá ẹ ti kọjá yìí. ẹ madam mo ní kí n béèrè lọ́wọ́ yín pé sẹ́wọ̀n pé tẹ́yìn bá wá bẹ̀rẹ̀ gàmí ẹ lè má padà wá pé síbẹ̀ sí wáyé kí n bá yín dáná lẹ́nu àbí ẹ lọ béèyàn lọ́ra bá mi. ẹ ẹ jọ ewo lórí burúkú gan-an o bẹ́ẹ̀bì ṣé mo pé wọn ló gbé mi lé àwọn lórí burúkú yìí lọ́wọ́ ṣá ẹ ọ dẹ mọ mi o ó mọ mi dáadáa pé ti bá skátà ti bá skátà ò ní rí mi ṣàpè o ah, ah, ò ní rí mi ṣàpè ó ti mọ pé màá ti wà ní Port Harcourt ti wà ní Calabar ìyẹ̀wò díẹ̀ tó jẹ́ ó máa yé wọn báyìí. Òkèlè o máa gbà Òkèlè. Ọ̀gẹ̀dẹ̀ sa o máa gba kókò notice nínú ilé yìí. Ah, ẹ ẹ má bínú sa ẹ má bínú. iṣẹ́ ti sún àbí o ti ríṣẹ́ mi. ẹ má bínú sa. Kasali ah, ṣé ìwọ fẹ́ drive àbò drive. ayé ah, sí ìlẹ́nu mi ìdí mò ń wá. ó yá. o bèbí kó kó kó o bèbí. <laughs> Eh. Eh? ìyá wa. <laughs> kí ló rí ní kí ni. olùdókòwò ẹ̀ ló tẹ́lẹ̀ kí ló lọ́wọ́ bá jẹ́ pé ibùdó sílẹ̀ kò fún yóò máa gbé òfò. wá sùn bí iṣẹ́ ni àbọ̀ wá ṣiṣẹ́ ọ wá ṣiṣẹ́ àbí kọ́ lóde tó ń sùn. ẹni mo ṣe ìpínlẹ̀ kan lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ní kíláàsì yẹn ó wá sọ pé kí n kí n. bẹ́ẹ̀ mẹ́sàn orí ẹ̀ yìí ṣé tí mo ní kọ́ fáìlì lè ọ wà ń bí náà àná táwọn pípì fi wá mo ní kí wọ́n padà wá rọ̀ lé òní pé kí wọ́n àti mi sí oṣù wàrà kí ló ṣẹlẹ̀ tẹ́yìn gbọ́ gbòjògbòjò báyìí. gbígbẹ́ o ó sí kódà ìdérí rẹ̀ gé ti bọ́ gbó ọ̀rọ̀ sọlá ló gbé mi jáde. ìsọlá ah. kí ló ṣe. bí àtijọ́ mẹ́ta ìsọlá ti wà ní àgọ́ àwọn ọlọ́pàá tó a sì ń ti ṣẹjọ́ rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ nígbà táwọn wá ṣe tán àwọn bá ní kí n lọ wá ogún ẹgbẹ̀rún wá o tí bá fẹ́ gba béèlì rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ o tó bá ti dòórọ̀ lábàyí àwọn ń gbé lọ sí iwájú adájọ́ ni wọ́n á ní ah, níbo ni kí n wò báyìí kí mi wá sí ọ̀dọ̀ rẹ̀ ń pètò ìwọ ni ó ikú àjọ kó ààwẹ̀ wà àjọ gbà ọmọ ìyá kálẹ̀ kúkú jọ ni wá kò mí láti rí ogún ẹgbẹ̀rún kí n lọ fi gba bẹ́ẹ̀ni rẹ̀ kọ́rọ̀ rẹ̀ mọ́jà sí ẹ̀wọ̀n ṣùgbọ́n wọn wò ó iye tó ṣe òtó nǹkan o táwọn ọlọ́pàá á fi ọ̀rọ̀ náà lójú tó wọ́n sọ di pẹ̀ǹtẹ̀pẹ̀ǹtẹ̀ báyìí o ọlọ́ọ̀lẹ́ ìwé ni níbi tí wọ́n sì ti ń kẹ́kọ̀ọ́ ní kíláàsì lọ́ba jáde ó ní ìgbé àwọn ẹyẹ òjé kí òun gbọ́ nǹkan tí ẹ̀yẹ lérí. ló bá lọ bẹ́ni ẹlẹ́ni lójú. olùkọ́ rẹ̀ fẹ́ẹ́ tẹ̀lé bá lójú. ìsọ̀lá ìsọ̀lá ọ̀dà ẹ wo àǹtí mi àsìkò tẹ wá ìkọlẹ̀ kẹ wá o ojú orí yín tó kún ṣe tó mí ní anything lọ́wọ́ even though iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ ìgan ó dìrọ̀ lẹ́kún tó kó wá fún mi kò sí ọ̀kan lọ́wọ́ ìmọ̀ ìwà yìí. àkàbí àṣẹ mi báyìí sọ̀rọ̀ mi ní kó wà àjọpọ̀ àwẹ̀ máa dọ́gba ọmọ gbé ọmọ yìí ọmọ mi ọmọ tí mo bá sì bí ọmọ tiẹ̀ náà ni. bòmí làṣírí kí ni kí n ṣe báyìí ọ̀nà èwo ní gbé gbà. òkè òkè òkè ẹja ṣe báyìí tó bá yẹ pé ẹ ní nǹkan kan tẹ́ bá lè fi dúró màá mú yín lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan kò máa fún lówó yẹn káàṣì tẹ́ bá ní tẹ́ lè fi dúró ni o àmọ́ tẹ́ bá ní tẹ́ lè fi dúró ẹ má jẹ́ parọ́ fún yín kò ní yá yín. àkànbí wọn ní ojú tó ní ojú tó ta kì í mọ̀ jẹun òjò ṣèbó nínú yàrá mi ó ní pé mo ní ju abọ́ jẹ̀dí méjì lọ ó wá ní kí n lọ gbé nǹkan tárí tí ẹ̀dùn ìwé ilẹ̀ bàbá wa ń kọ. ìwé ilẹ̀ bàbá wa ẹ wà lọ́wọ́ mi kí ló ṣẹlẹ̀. ọ wá gbé ìwé nìkan ìwé ni màá wá gbé ni e torí mo rẹ́ni tó lè yá mi lówó. <laughs> tí bá fún un ní ìwé tán tá a bá wá yẹjú ọ̀rọ̀ ti sọ lásán tí mo bá rówó màá dá padà tó ń tọ́ wọ́n wá gbà wé mi padà kí wàá gbé e fún wọn. àǹtí mi ẹ fọ́ ni ẹ dúró ṣé ń wá ẹ̀mí ni ẹ wá o tó wáyé pé ní kẹ́ stop ẹ o ẹ bá wọn mi ṣeré o àwọn délé ti ń pọ̀ jù náà. nǹkan bàbá wa. bàbá mi ni èmi mọ̀mọ́ ní ayé dọ̀kọ́ ọmọ bọ̀ wá. ẹ wo ogun ti yín ọkọ ti yín ní òṣìṣẹ́ ogun ti yín fún yín eh? bàbá tèmi ti kó òwe ogun tèmi lébi lọ́wọ́. àwàdẹ sọra bọ́ọ̀lẹ́ ní ìsín dọ̀gbẹ́wé lẹ̀ fún mi bíbẹ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀gbọ́dọ̀ àgbọ̀wọ́ àgbọ̀dọ̀ lọ́wọ́ ẹ. sẹ́ẹ̀fì sẹ́nu ni sẹ́ẹ̀fì sẹ́nu ni. ogun bàbá mi. àti mi ẹ má jẹ́ kí n bọ̀ wá yìí àti ẹ kí lóò fún mi ẹ̀gbọ́n ta ni obìnrin lẹ́yìn máa gbalẹ̀ ọkọ yìí lọ. ìrìn àdàlà dàbú wo fáìlì sílẹ̀ fún mi o tó bá fẹ́ kí n tó bá dé kún ojú mi. ẹ̀fọ́ ìjà tó bá ti bàbá tèmi ẹ wá gbà lọ́wọ́ mi àti oṣù. ṣé bí mi mo ní ayé dọ̀kọ́ wọ̀ yìí wá kọ́ wá mọ kọ́ wá jẹ́ ẹ̀bẹ̀ lérí ọmọ kẹ́lẹ́ ta yọ ọmọ ogún tí bàbá ọmọ onídìí ọlẹ́dẹ̀ yà padà sí padà sí kájọ kan. ẹ wá wò ó ẹ wò má mi o ẹnu sì yí mo fi inú ayé sùn lẹ́kún ìsọ̀rẹ́ ojú ẹkún yìí ti pọ̀ ọ̀rẹ́ mi.

ìrojú òrì nígbà tí mo bá lóye ẹni pé ọlọ́run ti wá sàánú mi ẹnu ọmọ méjì tí mo bí ìsọlá tí mo rí kejì ọlọ́run gbọ́wọ́ ìsọlá sókè ìsọlá là sì dú owó yìí bù háyà ó ṣe fẹ́ bí ó ṣe bára ṣe fún gbogbo ènìyàn wà fún ṣe tó dé kí n wá náwó kí n mọ nínú àgbàlá mi àgbàlá alágbàlá ní ìnà wọ̀ sí tèmi amọ ni wọ́n dẹ̀. Ah! wọ́n kúkú ti sọ fún wa wọ́n lárí bàbá sọ̀rọ̀ wọ́n ní bàbá rókù rẹ̀ á kúkú rà ààyè èmi sì mọ̀ pé ààyè bàbá sọ̀rọ̀ láàárín. lọ́dọ̀ wo sọ́dọ̀ wo lọ́dọ̀ wo wọ́n náà ẹ̀ka tèmi bá tiẹ̀ gbóná ti ìmọye ọdún tọkọ mi ti sọ̀rọ̀ tẹ̀bẹ́ yìí tẹ̀ ń bá mi kà ẹ bá mi. mọ́mí ẹ bá mi sọ fún wọn ẹ sọ fún màmí wípé kó fi bọ̀dá mi sílẹ̀ gbogbo làkàkà wọn lórí wa tí bọ̀dá mi ò bá ṣe fún wọn jẹ èmi á ṣe fún wọn jẹ àbí. ọ̀rẹ́ kéyì ó jẹ kó tèmi rè ọmọ tó sọ kù ó ní kí n fi sọ̀lá alẹ̀ bí sọ̀lá bá ràn mí lọ́wọ́ tó pọ́n mi lọ́wọ́ báyìí ẹsẹ̀ rí yìí kọ́ láyé rí ó rí mi tí ń pa mí lọ́kùn yé mi ní sàrò mi lọ́kẹ́ mọ́. Ah! <laughs> ah. a máa ní sí ni a máa ní sí ni irọ́ wà ẹ̀sìn gbà jẹ́lẹ̀ yé yé. ajé ìgbéré pàdé olókùn má gbèrè bọ́lọ́kùn mọ́ o ajé ìgbéré bọ́lọ́sà má gbèsè bọ́lọ́sà mọ́ wọ́n bọ̀dọ̀ dé mi ìṣọ̀lá bí bá pè kó jẹ́ mi o ajé rẹ̀ mọ́ pé o ìkíní rèé o ajé rẹ̀ mọ́ pé o ó ní kejì ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ tó ń jẹ́ mi o bọ́jà kó pẹ́ kó jẹ́ mi ní wéréwéré o ajẹ́rẹ́ mọ́ pé àṣírí ẹ̀kọ́ kì í lójú ewé àṣírí kò gbọ́dọ̀ tú kò gbọ́dọ̀ tú kò gbọ́dọ̀ tú mo gbọ́dọ̀ tù ẹnì ah, yẹn eh, eh, eh, ọmọ yìí ẹnì dá fún ẹ hello. Ah, ìṣọlá. Ah, àwọn aládìdé ìgbà yìí máa débi tí mo ti máa ń ṣàṣẹ mi tí mo ṣà é dáhùn mo pè é jẹ mí ẹ gbà mí ẹ gbà mí. ṣé àkókò tó yẹ kí wo lọ bẹ̀ ni. ẹ wò ẹ fi yẹn lẹ ẹ fi yẹn lẹ ìdíwọ́ lè wà. ọ̀rí ìdíwọ́ tẹ́lẹ̀ nígbà tó ti lọ wá jẹ́ pé lónìí lọ wá nídìíwọ́ bí bàdé màṣẹlẹ̀ fún iye kókó ṣe ẹṣẹ kó dáhùn. ìwé ìwé ìwé ra mi wo ni ń wẹ̀ kiri ilẹ̀ ṣáájú ọlọ́ọ̀tàn àbí tó wà wọ́n darí àjọ̀nú padà sí ọ ṣé ọwọ́ àbá tó wẹ ìwẹ̀ tó yẹ kó wẹ. gbogbo ní fóònù mi tẹ́lẹ̀ bí màá wẹ kó lè fóònù mi gbogbo lè kó ẹgbà mi. àṣẹṣẹ kóògùn màjèṣe tó bá gbọ́ kùrukùru kùrukùru àwọn tamọ́rí àsìmọ́ tamúra àwọn agbókùn kọdùn kẹkọọyà nífà fún ọ̀sọ́ tí ń lo ogun lóbìnrin ó ní súnmọ́ mi níyàwó ogun obìnrin fàmọ́ mi níyàwó ogun obìnrin ọ̀sọ́ òmùkún ogun obìnrin láyàwó ọkọ́ ni lọ́ní ẹ̀yin ọlọ́gbà yìí rà ọlọ́gbà yìí rà gbà yí mi ká ọlọ́gbà yìí rà gbà yí mi ká. orí mi lè dà mí orí mi ṣàdúmí o adé ìgbéré bolókù bá gbèrè gbèrè bolókù mọ́ ọdẹ bí ìṣòro máa bọ̀. ń bolo wá tó o sì mọ̀ kókó ọ̀gá ò mọ̀ pé mo kó omi iṣẹ́ àní asáré wa bọ̀ ní ìwọ bẹ̀rẹ̀ nu o. wọ́n tó tó dénú tó tó tó tó mọ̀ fi tiẹ̀ dáyàn dúró jáde ní mà ń lọ o. rádaràda. rádaràda. ẹ̀yin ẹ wò sẹ́yìn lọ́wọ́ tí mo wà kò sí sẹ́ǹtì kankan lọ́wọ́ mi ẹjọ́ dìgbà mi ìṣẹ́gbọ́ ẹjọ́ dìjọ́ mi tó bá dìjọ́ mi yín mọ̀ fún yín ní nǹkan ṣe é gbọ́ ẹjọ́. ẹ wo mi ò wá láti tọrọ owó lọ́wọ́ yín olúwa ló ràn mí sí i. Hmm, sẹ́yìn ni sẹ́kítírì ọlọ́run ni àbẹ̀jẹ́ mẹ́sẹ̀njẹ́ ọlọ́run tí wọ́n fi rẹ̀ yín káàkiri. arákùnrin olúwa ní kí n wí fún yín pé níbi tí ọmọ ènìyàn ti ń ṣiṣẹ́ báyìí báyìí kí ọmọ ènìyàn kó fi ibẹ̀ sílẹ̀. ṣé ìṣẹ́pẹ́ ẹ ní ṣòro. ọ̀nà àtijọ́ àti mú yín ọlọ́run mọ̀ di o alàgbà irú ọ̀rọ̀ burúkú oníjáde ń gbòòrò ẹnu yín ibi tí mo ti ń gba mílíọ̀nù tí mo ti ń gba táwùsàn tí mo ti ń fowó gbọ́ bùkátà tí mo ti ń palantia ẹ wá ní kí n fi bẹ̀lẹ̀ ẹ jọ sẹ́yìn rẹ̀ ríṣẹ́ fún mi ni sẹ́kítì ọlọ́run. ẹ wọ arákùnrin mi ò mọ ipò tí ẹ wà lọ́dọ̀ ọ̀gá yẹn o níbi tí ọmọ ènìyàn ti ń ṣiṣẹ́ tó ń gba millions tó ń gba thousand tá a bá ṣe ọmọ ènìyàn lójú ẹ̀mí ọmọ ènìyàn á rí wípé inú ìgbèkùn ló ń wà. Ah, alàgbà ó ti yé mi ẹ wà nù gbèkùn ìmọ̀ bóyá yín òkèlè kọ́kọ́ wú àbí tìsàlẹ̀ ẹ wà nù gbèkùn ẹ dákọ̀ ẹ mọ́ fẹ́wẹ́ kí ló dé ń fẹ́ pé ewu ẹ̀mí bí omi báyìí. látijọ́ tẹ tí ń pẹ̀lú ọ̀gá yín tẹ̀ gba millions ten ń gba thousand ẹ jọ kí ni nǹkan kan tẹ́ ẹ lè tọ́ka sí tẹ́ ẹ ti fọwọ́ ara yín gbé ṣe. ẹ wọ alákùnrin. ìgbọ́n ò ju ẹbọ ríro ìfetísílẹ̀ sí ìbá dára ìbá sàn kí ọmọ ènìyàn gbọ́ bí ẹ̀mí ti ń wí. ń tá múmirí ni wípé tẹ́ ẹ bá fi iṣẹ́ tẹ̀ ń ṣe ìsílẹ̀ kódà kẹ́ ẹ lọ máa ṣiṣẹ́ tí ẹ gba owó tó pọ̀ nígbà náà lẹ́ẹ̀tọ́ lákòjọ lẹ́yìn náà tó bẹ̀rẹ̀ sí ní tọ́ka sí òun rere ẹ wàrà kan olúwa ti ṣetán láti gbà yín lọ́wọ́ agbára tó mú yín sìn olúwa ṣetán láti gbà yín lọ́wọ́ arógo gbogbo jẹ́ ènìyàn ìbá dára kẹ́ ẹ gbọ́ bólúwa ti wí àlàáfíà ni fún mi. Praise God amen. olóhùn o mọ̀ ṣé o wọ́n ah, sọ ìdáná o kì í kàn ṣe tirẹ́là ló gbá wọn ni ah, musa ń sọ náà bó ni yóò ṣe máa ṣiṣẹ́ irin tí ó mọ jẹ̀jẹ̀ rírí ah, àsọ̀gà lo nǹkan lára wa ni àsọ̀gà láìsí kí wa ni àsọ̀lóra wọ wa ni ẹlẹ́dàá ìyá mi ò ṣeun orí ìyá àbèjì ò mọ̀ ṣe tó sùn kiri ìyá ń pákó ò mọ̀ ṣe ẹlẹ́dàrí ò mọ̀ ṣe tí ò mọ̀ sùn ojú ọjọ́ bá rí báyìí níbi wọlé o ẹni náà lèmi ò ṣiṣẹ́ mọ́. Ah! jáde lẹ́nu yìí. ẹ mo fẹ́ lè ní. ṣé kò sí. àwọn ń bà fẹ́ ní bọ́tà tí wọ́n sì fún nǹkan tó lè dẹ́. ṣé o ní ìdòwò ni. aláyọ̀ owó kẹ̀ ẹ máa rẹ̀ mọ́ fòlú ọ̀gá ẹ̀sìn ẹ̀kú gbogbo gbà wá ẹ̀kú àfọmọ́nìyàn sí ẹ̀kú bẹ́ẹ̀ sí mọ́ sí dáadáa sí wa ẹ tó fi ti ẹlẹgbọn tẹni ẹlẹni náà lọ́rùn ni wọn ló gbọ́dọ̀ bá yà. Ọlọ́run wa Ọlọ́run wa ilé ayé ìgbé le ọbẹ kò mú ṣe gbọwọ yìí ṣe báyìí láti rí ẹ̀yin náà là máa fi lẹsìn èèyàn gbọ́dọ̀ máa ṣòro báyìí kó má náwó ọba dẹ̀ tó ní ìdòwò fún lówó ẹni fún àánú ṣàánú fẹ́yàn àánú dà. ẹ̀yin náà ni ó wá jẹ́ kí n wá torí gbogbo ìyàjọ ẹ̀dá láyé wá sinmi náà ni èèyàn ó fi àdàgbò ètò òsì èèyàn sì ní kí n wá torí ẹbí ní sẹ́rí ibi tí olúwa mi lọ́wọ́ dé èmi wà yìí ṣùgbọ́n kó má bàa wá dàbí àfojúdi ọ̀gá ẹ̀yìn fi kọ́kọ́rọ́ lé lọ́wọ́ wọn fi lẹ̀ ah, ní torí òun ṣiṣẹ́ náà mo fẹ́ pò ó kiri àjà. Kasali ṣé oṣù tí mo fún ẹ ṣe kò tó ni mo mẹ́sàn-án kó wájú mi ó dáa wọn nìkan wọ̀ ní má dẹ̀tẹ̀ tó bá ti lè dàdún gbogbo dẹ́tẹ̀ ṣé o ti bá òṣìṣẹ́ mọ́ àìmọye tó ń wáṣẹ́ ń gbòòrò ayé tó ní ìdí iṣẹ́ tó fẹ́ dẹ́ẹ̀fù mọ́tò. ṣé ẹ rí kò ní dáa kí n fẹ́ mọ lọ kí n mọ dàgbére fún yín torí wọ́n ní iye kan alábàáwọn kò ju mẹ́ta lọ ọ̀rọ̀ ọ̀gá ni mo ti ń bọ̀ yìí mo sì ti lọ fi kọ́kọ́rọ́ lẹ̀ fún èmi ò ṣiṣẹ́ mọ́. iná ọmọ rẹ o ògbóni Kàsálí o ò ní kúrò láàrin wọn báyìí o o ò ní jọ pa àbí ọmọ ọwọ́ o báwọn mo ní májẹ̀mú ṣe máa ń ṣe nìyẹn àwọn tó máa wá náà jà wàràwàrà láyé ó fẹ́ kú nìyẹn. mi kú bó ṣàgbà bó ṣe wé èmi ò mọ̀ pípẹ́pẹ́ hmm. ẹ̀ bá ń lọ àtìmọ́rẹ́ sáwájú ah, ogún ọdún lónìí ẹgbọ̀n ọdún lónìí ikú tèmi ò tí ì yá ṣé ẹ̀rọ tó wà lẹ́yìn kò lè yé yín o ẹ mọ bí ṣe ń lọ kò lè yé yín tẹ́ bá ń gbọ́ kò yé wọn yóò yé wọn lọ́la. ẹ bàbá falẹtí. Ah, ṣé torí pé ọ kílẹ̀ ọ wọn ní ìsinmi báyìí náà lọ ṣe rẹ́kọ́ọ̀dù orin àwọn alásàlátù lé wa lórí ń bí. abẹ́ẹ̀ ẹ ò dà o jọ kí ni kókó nǹkan tó ti fẹ́ fi sẹ́lẹ̀ gan tó fi sọ́pọ̀ ṣiṣẹ́ mọ́ sórí n tó sókùnkùn sẹ́yìn tó bá padà yàrá ìkéré náà ni ó rí ni ó hàn sí gbàgàdà báyìí ni ṣùgbọ́n bí tẹ̀mí bá dé yìí abidi ló ti bá lórí èmi òṣìṣẹ́ mọ́. ẹ yóò sá ní kókó nǹkan tó ti fi sẹ́lẹ̀ ọkàn ni ọ ti fi sẹ́lẹ̀ ṣé ọ Kasali ẹ mà gbà mí kẹ Kasali. Ah, ọ̀rọ̀ Kasali ti yé mi. wèrè fẹ́ mọ sásẹ́ ni. irọ́ ah, ta ló ń jẹ ọ fẹ́ mọ lọ sásẹ́ Ah, kò sí mọ́gun èmi ni mo kọ́ ronú pé mo sáṣẹ́ o fèsì ló disappoint mi o torí pé tolú bá ya sẹ́fì kí n bá gbé sórí kíní tí òyìnbó kan já sí ọ̀dọ̀ olú pé èmi ni client èmi ni Clarence tó fẹ́ gba owó tó kàn rí akáṣe what one naira tolú orí gbà òsì. kò sọ̀rọ̀ mbẹ̀ kíni ó fò mọ̀ràn làgbà ní tó bá tàwọn àgbà wá ṣóńgbọ̀ tó fi lọ mi èmi fáńfáńmi máa fún ẹ ní àbámu sórí àbámu tí mo lé fún ẹ lé pé màá mú ẹ lọ sí computer village ṣóńgbọ̀ wọn á bẹ ṣe ìyí score wọ́n change discord ẹ̀ wọ́n change discord ẹ̀ wọ́n mi you go? wọ́n change discord ẹ̀ wọ́n change discord ẹ̀ yé yé ó yẹ burú kàn change discord tèmi ẹ dá tá má change discord mi tí bá wá dé wa tí mo ní ẹ kú o tán béèrè pé ẹ o ọdún wo ni kí kan tó jẹ́ tó máa béèrè bàbá olólà tó kọlà fún yàgá bóyá ó ti kú ṣé ká tún mi kọ ni àbí kí n máa fẹ́ kẹ́nu ògiri kí. ọ̀ ọ́ kan sórí ìtàn bá yọ ọ́ mi sọ di stika ni tó bá lọ lóyún wàá tún lè yẹn padà. stika stika bí i à ń Ah, kẹrin ọmọ jẹlẹ wèrè ni ọmọ tí mo máa wẹ ẹnu lò sí ó dàbí agolo rọọbù èmi ni ṣé bí o ti fi ṣẹlẹ̀ nísìn ọsì tí lọmọ kọ wà mọ lọ wa ọkọ. ojú bẹẹ bí tèèyàn kan bá bàjẹ́ tèèyàn kan ò lè dá. ẹ lọ wa ọkọ bọ́ọ̀ <laughs> bá tiẹ̀ wá wà kọ́ga ti sùn mo mọ̀ pé ibi tí n ti wá pàdé ẹ̀yin méjèèjì á sáré gba kọ́ọ̀lù. ọkọ mú ọwọ́ rẹ mú. sẹ́ẹ̀rì kìíní oníyè tí mo rà ní London ẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ ra kìíní ni. kì í ṣe lé ilé mi ń wò sọ́mọ yìí pé ọ̀nà tí ma kí n tá a bá ṣe kọ́ lè mọ́ jẹ́ ni mo wá ń wò bí ẹni pé nǹkan kan yẹn jẹ́ ń bẹ̀. kò yege ó ń gbé bẹ́ẹ̀. tí o sá sí máa wà. ṣé sàbúrú. kò sàbúrú gbogbo ohun tí mo ṣe ní kọ́ ọmọ ṣe sọ́ọ̀n ṣe. pátá nkùbì kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀. <laughs> kì í ṣe bẹ́ẹ̀ o lára rẹ̀ ni mo gbé báwọn èèyàn bá bá ìrànlọ́wọ́ wá kọ́ ṣe o àwọn tí wọ́n sì ń bá ọ ṣiṣẹ́ ọmọ tọ́jú wọn. àmọ́ kan tẹ ìwà lónìí jẹ́ mẹ́ta báyìí ló ń ké bọ́yọ̀ ìyàwó òun ó bímọ sọ́sibítù ìbẹ́rin ṣé torí owó ọsibítù gba three thousand. <laughs> nítorí àwọn tí ọlọ́run fi dárú òun. gbólóhó kan bá wà tó ní owó lọ́wọ́ ó ti láwọn èèyàn tọ́lọ́run ti kó lẹ̀ tí wọ́n ta kò lára owó tó ṣe báwọn náà gbọ́dọ̀ lówó látara rẹ̀ lára àwọn nù. <laughs> Eh, àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ṣe ọ̀sán ìtọ́jú àwọn náà. Ah, gbogbo wọn wà pa ṣùgbọ́n eh, ṣùgbọ́n awalẹ́bí ìṣù olóṣù ọmọ tó ń dáàbò mi. àwọn pupa eh. ọjí nǹkan wọn bá jí nǹkan fílẹ̀. kò jí nǹkan kan mo kọ wà nílé yìí náà kí sì ni pé ọ̀gá òun kò ṣiṣẹ́ mọ́ òun ah. òun fẹ́ máa lọ lu àwọn padà kí ló dé mo jẹ́ lówó oṣù ó ní kò jẹun lówó oṣù kí ló wá dé ó lóun fẹ́ padà sọ yòó fẹ́ máa lọ dáko mo ní jẹ́wọ́ tó wà nú AC from AC inú ilé from AC inú mọ́tò kí ló fẹ́ lọ ṣe ní àlàpà làbúlé ó ní òun òṣìṣẹ́ mọ́ òun fẹ́ máa lọ gbélé àlàpà nígbà ní kó máa lọ máa jẹ́ ìtìmọ́ làmì tó torí pé bẹ́ẹ̀ yọba ṣiṣẹ́ tán èyí lọ́mọ́ bá ṣẹ́jẹ́ fún yàn o mo sì ní sí àlàáfíà nílé wa ọ̀nà àlàáfíà nílé wa ọmọ nǹkan kan rárá nǹkan mi ti ṣẹlẹ̀ nu kí ni ti ọrí ọmọ wípé lára àjò tá a ṣe mo sọ wípé ọmọ lo àìsìkí àwọn tí ń bá ọ ṣiṣẹ́ ọmọ ló pọ̀ mọ́ iṣẹ́ tá a ṣe fún ọ ọmọ tó láìsìkí jù nínú àwọn tí wọ́n bá ọ ṣiṣẹ́ ńlọ́dọ̀ bàbá sì bá sọ ní ìsọ́mọ̀ wọ̀ ọ̀ràn bí gúnnú kínní ni o ọ̀rọ̀ rẹ̀ wá o. ibi sí mi ti máa rí ọ̀yọ́ ló ń gbé kò mọ́lé wọn ẹ̀hún tẹ́ máa ṣe ní pé ó ti ṣẹlẹ̀ báyìí àtúnṣe la máa wá ẹ bá mi pè wá sọ́jú yẹn bí ẹ bá wà London wọ́n fà wálé wà Nàìjíríà ẹ mọ̀ bó ṣe máa débẹ̀ ẹ nì wọ́n ẹ bá mi gbé látọ̀ kó máa bọ̀ nǹkan bá mi padà. àáfà wá láti ilé wọn. ẹ fà wá máa fi tó rẹ ta sàn tí bá fà dé. sọ ọmọ orúkọ ìyá rẹ ọwọ́ ní káfà irú fàkúfà wọnú àwọn àdé fàánú rẹ àwọn àdé fàánú rẹ bọ́ọ̀bà wá wá sórí gbogbo ibi tó ti mú ọkọ̀ tó fi gbé wọ̀ náà dé báyìí lọ́ọ́ bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ rìn kiri ọkọ̀ tó tún máa pọ́n gànà kiri báyìí wọn ni wọn tó ṣẹlẹ̀ sí ọ lóṣù mẹ́ta. láìsọ̀bọ ẹ má ṣe bẹ́ẹ̀ omi yẹn bá mi fà wá fọ́lẹ́ ta sàn. àní wọn ní fárú rẹ. salamaleykum. ẹ pẹ̀lẹ́. Ah, ẹ wò wàhálà kékeré kan ní bẹ́lẹ̀ ni ṣé ọ̀gá wa ẹnujọ́ mẹ́ta yìí àmọ́ nǹkan tó ṣe wọ́n wọ́n kàn bẹ̀rẹ̀ àìsàn yìí ni ìgbà mi báyìí wọ́n kàn pariwo wá lójú oorun five five five five wọ́n pariwo ẹgbà ẹgbà á rí àpá ẹgbà lára wọn báyìí láì ṣe pé bóyá èèyàn wá láti dìde ọlọ́jẹ̀ wọ́n á wò pé a ti fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ àti ṣe àwòlé ayé wọn ò pé àmúmọ àwọn afá kan àti lọ gbá àti lọ àwo lọlé gbá lọlé àwọn ò pé ah, kémi náà yọjú sí pé nǹkan tẹ́yìn náà bá tún bá wa dá sí bóyá ọlọ́run lè tàtà ara ti yẹn kó gbọ́ àdúrà wa tó jẹ́ yọjú sí yẹn nù. bẹ́ẹ̀ tí ń wò wáyé à ń jáde lọ ni lára àwọn alásàlátù wa kan ń ṣe àdúrà mẹ́ka lónìí ibẹ̀ la wá ń lọ bóyá tá a bá dé nù. ẹ wò ṣé rí alásàlátù yìí ti lọ mẹ́ka ọlọ́run ti gbàdúrà tiẹ̀ tẹ́lẹ̀ gbọ́dọ̀ bàbá gbàdúrà kò ní rówó tí ò fi lọ mẹ́ka ṣé wàá rí ọ̀gá ẹ wọ́n náà wọ́n lọ́wọ́ ní láì ṣe ọlọ́jẹ̀ ẹ lọ gbàdúrà fún àwọn náà káwọn tiẹ̀ kọ́kọ́ bọ́ nùsòrò èèyàn tí lọ mẹ́kàn bá tẹ̀sẹ̀ yìí ni pilot tó fẹ́ wa aeroplane ẹ jẹ́ kẹ́ni tó lọ mẹ́kà máa lọ ẹ̀yìn ẹ̀ tẹ̀lé mi. ẹ afọkele baba ayé nígbàgbọ́ fa. aa mo ní mọ̀lẹ́ gan. ṣe rí pẹ̀lú ògùn ọlọ́run àti àtìlẹ́yìn ànábìwá Muhammad. sálálà wà ní wàsálà. ẹ mo fẹ́ kẹ́ nígbà pé ìṣòro náà ti gbìyà. ẹ ẹ dákun ẹ mọ́ bí mo ṣe ẹ rò pé kó tó di ọ̀la tí ẹ lẹ́wà ṣé nǹkan burúkú ò ní lọ ṣẹlẹ̀ kọ́lọ́mọdé ayé láburú o. ẹ fọkàn yín balẹ̀ tá a bá ti yanjú ní tá à ń ṣe lé nìkan à ń wà sọ́dọ̀ yín lọ́la á wà yanjú gbogbo rẹ̀. kò sí wàhálà ẹ bá sọ bẹ́ẹ̀. àbí ẹ mú wá fáwọn àǹfààní. ẹ ṣẹ́rí nǹkan tẹ́mi náà tiẹ̀ kọ́kọ́ rò ní pé bí mo ṣe lọ pé bóyá màá tiẹ̀ rí bíi hundred naira gba tẹ́lẹ̀ fi aláwa gba lọ́wọ́ wa lọ́wọ́ àwọn ẹsẹ̀ mọ̀ pé owó abẹ́ àwọ̀ nìyẹn náà kájọ àmì mi ò tẹ̀lé lọ bí aládùn amẹ́ka yìí mẹ́rin padà lórí. tèmi kẹ́ ti délé ni ẹ fọkàn yín balẹ̀. أستغفر الله الذي لا إله أصدق بالله الذي لا إله إلا العلي أصدق بالله الذي لا إله إلا العلي أصدق بالله الذي لا إله إلا العلي حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الأكيد حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ẹni bí arákùnrin ti mẹ́lẹ̀. ọmọ wa wa bí ìyá rẹ̀ náà lè jókòó yìí. èmi nìyẹn wọ́n bí inú mi. Allah. Ah, ah, ẹ wò bẹ́ẹ̀ bá fẹ́ kára wọn yá ẹni kí wọ́n jẹ owó bí wọ́n ti kú ọ̀rọ̀ bí ibà sí bẹ́ẹ̀ bá fẹ́ kára wọn yá ẹni kí wọ́n jẹ́wọ́ bí wọ́n ti kú ọ̀rọ̀ jọ kí wọ́n sọ fún wa àìjẹ́ bẹ́ẹ̀ ara wọn ò lè yá o. Eh, ìsọlá ọkọ mi ìlọkọ wa rẹ ẹrú mọ sọ wọn jọba lóhùn tèmi ọtún lọkọ ní múdà lónìí. Ah, ìyá àṣọlá má jẹ́ kí ṣe lè má gbé ẹ déta wọ́n pé kọ́mọ jẹ́wọ́ ohun burúkú rò ṣe ojókòó mi ò kí oríkì oríkì rè má ràn lọ́wọ́. mo mérí ẹ̀ wá ní dákun jẹ́wọ́ igbó kí ló ṣẹlẹ̀ báwo lọ báwo ni tọwọ́ ṣe jẹ́. báwo lè ṣe rìn. bóòtọ̀ ni ọ̀la ṣe jẹ́ ṣàlàyé. ẹ sọ fún wa èmi kò ṣògùn owó. owó náà ni mo bí ipa. kò ṣògùn owó wa náà lọ́rẹ̀ mo ń lò bí mo ṣe ń ṣòre tó lànà wọlé sí i. mo wí bẹ́ẹ̀ ẹ wọ àfà ṣe rí ọ̀rọ̀ ọmọ mi gbúrò jí ọlọ́run ni àti kékeré tí mo ti bí ni wọ́n ti sọ pé bí àkọsẹ̀jáyé rẹ̀ ọ̀là jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ báyìí ní òní nígbà ó sì ti ná owó ná àwọn tí ń bíná bíná. ìṣọ̀lá gbẹnu sọ̀hún àfà ṣé ọmọ tẹ́ ń wò yìí èmi rò bí ó ti gbìmọ̀ kó gbóhùn àjímí gbé. báwa n kò ní parọ́ elédùà rí mi ibi kí n lè jẹun kí n lè mu kí n lè fogun sílẹ̀ fọmọ rògbé mi relé aládùúrà kí mo wá débẹ̀ wọ́n wí mi pé ọmọ bíbí inú ẹ o iṣẹ́ òun àfi ẹ ṣòwò mo dé mi irọ́ kí mo tún kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ó di ilé aládùúrà mi ní mo débẹ̀ wọ́n á dárúkọ wọn ní ta ló ń jẹ́ ṣọ̀là mo gbọ́ mọ́ mi wà wọ́n pé má fi mi ṣòwò bí mo bá má gùn lẹ́mìí àfi kí n yọ̀ǹda kí n kó nílé fún un mo fi kó nílé bọ́mọdé bá bẹ́ẹ̀bì mi lọ́wọ́ ìṣọ̀lá a ní bó bá wù kó dé bó bá wù kó má dé torí ó ń mèrò tó gbà àbúrò ìyá rẹ̀ rè mọ́ bí tí mo wà ńgbà wọn agbára rẹ̀ ò yá yìí ni mo fi wálé mo fi bá ní condition tí ìṣọ̀lá wà yìí ìṣọ̀lá jẹ́wọ́ ó kò ní jẹ́wọ́ ó kò ní jẹ́wọ́. bàbá àsọ̀lá bàbá àsọ̀kí ló mọ̀ yìí ṣe fún láti kéèké ẹ wú àbá inú bíbí ni ọ̀rọ̀ bàbá rẹ̀ ọ̀kẹta ìmọ̀ wá wò tó ti yé yín láti kékeré ló ti kórìíra ọmọ yìí ṣùgbọ́n mo tèmi bí òkú rẹ̀ farapa fún bèbè tí ìyá rẹ̀ ti wẹ̀ ọmọ mi ò sí kẹ̀kẹ́. ẹ wò àfi kẹ́ ẹ jẹ́wọ́ ẹ sọ bẹ́ẹ̀ ti rìn ẹ sọ gbangba. ṣé mi bá jẹ́wọ́ rẹ̀ máa yá. bẹ́ẹ̀ni. máa fẹsẹ̀ mi rìn. bẹ́ẹ̀ni. Hmm. lágbára jù èèyàn sọ mí pé bí ọba máa géèyàn àṣìṣe ọ̀rọ̀ lẹ́sọ̀ àṣìṣe ọ̀rọ̀ ni gbogbo èèyàn ti ń jẹ́ èèyàn láyé kọ́ ní ń jẹ́ èèyàn. àbí. ìgbà ni mo wá tó dídé èèyàn tán tó máa fún mi ní kìlọ̀ wọn ní àjò tó ṣe fún mi yìí o ìyá mi gbogbo rẹ̀ jẹ́ ń bẹ̀ o ẹbí mi gbogbo rẹ̀ jẹ́ ń bẹ̀ o hmm? àbúrò mi gbogbo rẹ̀ jẹ́ ń O omi mi ìfẹ́ ni ọkọ̀ gbọ́dọ̀ mú. mo sáfẹ́ lówó dandan ni. Hmm ó rí wípé bébí bá ń pọmọdé àrò ni wọ́n ń ro tiwọn fún bébí bá ń pa àwọn àgbàlagbà àrò náà wọ́n ń ro tiwọn fún lórí ìta tí mo ti fẹ́ lọ rè é rojọ́ yìí bóyá ọ lọ lé òórùn ọ̀rọ̀ yìí dáadáa sórí ń fi pète pèrò iṣẹ́ yìí ìkan náà àwọn tí wọ́n bí ọ ni o bó bá ṣe bàbá rẹ lọ́ọ̀bà fàkalẹ̀ tàbí ìyá rẹ ọ lọ lé ń fún ọ lákòókò òórùn dáadáa torí béèyàn bá wọnú odò tán

gíláàsì lẹ́nu ló dà wálẹ̀ gbúrò. mo tún wá jáde mo tún wá sọ fún un ìgbẹ́ sọ́ọ̀rù mo tún wá gíláàsì oníkílẹ̀ mi fẹ́ ṣe hmm? bó ṣe ní lẹ́nu. wàá gbà police station là ń lọ báyìí tí bá kúrò ní police station tá à ń lọ ó dọ̀ lọ́mọ ẹ̀kọ́ lálámàlà ibẹ̀ ló máa sùn lálẹ́. mo lọ ní promotion nìyẹn mo lọ́mọ yẹn nìyẹn ẹ sọ ma mi ṣe ẹ abajala. ó gbọ́ àwọn òbí. àpọ̀tà gbábọ̀lù báyìí kọ́lá gíláàsì lé wọn bá fọ́ dànù tó ẹ ṣètò jìnnà o fẹ́ẹ̀kì wa fẹ́ẹ̀kì ní gíláàsì yìí fẹ́ẹ̀kì wa. dúró arákùnrin má pa sí bíbá yìí mo ti wí rẹ pé ìlẹ̀kẹ̀ má jà sílé má jà sọ́nà ibi kan dandan ro máa já sí. ẹjọ já sínú ilé. sórí ibi tí ìrẹ rẹ já sílé. kò ló já sí máa gbé àyẹ̀rẹ́ yàrá. ìmáàmù ẹ lọ wà. dáwúdà lọ. kó o bá nílò mi. ọkọ ìlọwọ ọkọ ìlọwọ ìyá rẹ lọ yé. ọmọ lọ yé o tún bẹ o tún bẹ ní o tún bẹ ní ẹdúrà ẹdúrà ẹdúrà. fífi ilẹ̀ bá pa mí. ọgọ́nà ọgọ́nà. ìyá. ìmọ̀ ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo arákùnrin gbogbo òun ó lò ó má gbọ̀ sí lẹ́nu iṣẹ́ òun màmá mọ́mọ́ yìí lọ èmi àtọmọ yóò lè gbé nínú lé má mú un lọ wà. lẹ́rìí lẹ́rìí yàrá yàrá nkọ́lá nkọ́lá nkọ́lá. ẹ má wo ti bàbá ẹ má wo ti bàbá rẹ dákun torí ọlọ́run. kò ní bàbá kò ní bàbá. má mú un lọ má mú un lọ wà. ìyá ọmọ yín fọ́ gíláàsì lé mi ó tún ní kí lèmi fẹ́ ṣe. àìjọ ah, nìjìnlá o ṣe tún gbọ́ ṣe gbọ́ ṣe gbọ́ ọ̀gbìn rẹ. àti orí jìnà àti orí jìnà wọn náà ṣe èké oní ọ̀dá oní orí kò ní jìnà dákun bàbá tó ti yá mi nínú obìnrin sọ pé nínú gbàárù bàbá ti ṣe owó tí n bá ní bẹ̀ ìfìlà gíláàsì mi dákun ìwà kò wọ́n ní ẹ̀sẹ̀. ìyá mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yìí ẹ̀jọ̀ má bínú o ṣé bàbá tó wọlé ìhun lẹ bẹ́ẹ̀ mọ ìfún. Ah, bàbá kan ló pé méjì òun náà ni kódà ìmọ̀kànrin kakẹ́tẹ́mi ẹ̀dọ́ rẹ̀ òun náà ni ẹ wò ó bá níyàn lórí ọkọ látọ̀run ẹ lórí ọkọ. kú lẹ́bí eléyìí fún eléyìí ò ṣe bàbá o ọlá tí yín ló jẹ kí bá ń ṣe ọlá tí yín ni wọ bó bá ti lọ sọ ọlọ́rọ̀ làlá lẹ. orí mi kàn orí mi kàn ó gòrì lẹ́wọ̀ ó gòrì lẹ́wọ̀ ní ìwúrí bá lọ ẹ. mo ti mẹ́ni máa mu ọtí rò <laughs> ìbílẹ̀ ti sọ ìbí ni mo ìbí ni máa ti fún ilé sí èsì máa ṣẹlẹ̀. <laughs> Baba mi rẹ mo fẹ́ lò bàbá mi kò ṣe èèyàn bàbá tó bí ṣèkùn fún ni bàbá mi kí ọ̀gbọ́n bàbá ẹ̀kọ́ yìnbọn fún kólà ètò mi dáadáa èyí ṣe bàbá gidi èwo ni mo fẹ́ lò ẹni ló dánù kẹ́ ìpè wèrè padànù kémi lówó ń tèmi bàbá rẹ èyí ṣe bàbá gidi tó bí ọ. Sebi baba bàbá rẹ ló fẹ́ lò. òun wà. wọ́n wàá sọ bá ṣe mú bàbá rẹ o ó rí i pé bó o bá dé ta ó rọ̀ mọ́ kan tí ń bẹ́ẹ̀ dé èṣù tí wọ́n ń pè lé mi lè o tó kù kan náà bọ́ ọ bá sọ bá ṣe mú bàbá rẹ àwọn tí wọ́n lọ rí ṣiṣẹ́ wọn gbogbo ọ̀nà tó bá gbà wọ́n bẹ́ẹ̀ ṣe máa mú ó fẹ́rí simple ó kéré jù ilé olókùnkùn máa ń bàbá mi tó bá jí láàárọ̀ báyìí kó tó kó bẹ́ẹ̀ di twelve o'clock wọ́n máa mọ̀ gbóró yóò bí nàkú báyìí ní ibẹ̀ ló máa wà bẹ́ẹ̀ máa rásùn wọn nìyẹn alẹ́ bí oṣù bá ṣe kílè fún mi tó bá dáhùn. ẹ̀mí rẹ̀ ó sì gùn pẹ̀lú àṣẹ wà èmi àwa alẹ́ bí oṣù ni àbókù sọ̀rọ̀ èmi àwo lọ́jọ́ àwo lólùpẹ̀ náà mm-hmm. èmi gángan ní fáwọn olókun àbíga wọlé tí omi. àlejò oh, oh, oh, <laughs> sùn ẹ má lórí rédíò má lọ tẹlifíṣàn ṣé oríṣi babaláwo tó wà bí ọba nílò báyìí gbogbo àmọ́ ṣẹṣẹ ṣẹ àmọ́ rẹ tí yóò rí bẹ́ẹ̀. kí ni mo fi ìlú sí. gẹrẹmẹjẹ rè. àmọ́ kó nǹkan kọ ní. ìṣọlá ó rí pé wọ́n ìṣọmọ ni. Ah, àwa nílò ìṣù. kí ló ṣe tẹ́yìn ò bá mọ́ ń ṣe báyìí náà tó ṣe wípé bá a bá sọ̀rọ̀ lánàá báyìí kílẹ̀ tó mọ́ ẹ sì yí ọ̀rọ̀ ń padà ó ṣe bí yàn mọ́gbẹ́jọ́ lọ́dá gbogbo ń tọ́ sọ wípé báyìí láṣẹ mú bàbá rẹ báyìí láṣẹ mú bàbá rẹ gbogbo òní náà láàrin àrí bàbá rẹ mú. ẹ ẹtúgbèdè ẹtúdìdẹ yẹ èèyàn àwàlẹ bí oṣù eléyìí kéré jù ó ti kéré jù ẹ̀ ṣe bù kó jẹ́ ẹ̀rí mọ̀ báyìí tíyàn bá tiẹ̀ tó pé èèyàn fún bá a ṣe fúnra ẹ kọ́kọ́ dé mi lóhùn náà ìbá kù ẹ rí ẹ rí kíní. wèrè ni ó wèrè ni ó lè mọ́mọ́ wèrè ló yẹ ká kọ́kọ́ wò lára rẹ kó tó di pé a ṣe iṣẹ́ tá a ṣe èmi ò tètè mọ́ ni kó tó di pé o dé bíbá ìròrí rẹ pé àmọ́gbà tó dé dé tọ́ lórí rẹ ò pé mọ́. ìbá bá bá bá rẹ wọ́n yọ bá sí kan lára rẹ báwa bá sọ̀rọ̀ pé báyìí láṣẹ sí nǹkan ibẹ̀ ládùn ó sí. ẹ ẹ lọ́ba ìṣọ̀lá. mo rí bàbá bàbá àṣọ̀lá tọ́pẹ́ ilé wa báyìí ìyá sọ̀rọ̀ kódà tó bí mi náà ṣe wà báyìí mi máa ń dọ́gbọ́ pé bàbá ìṣọ̀lá o bàbá ẹ wá ní ẹ̀rí ẹbí tó bá wọlé sí o. wọn ò ní bàbá rẹ lè. ààrẹ wọn lè ààrẹ wọn lè àwọn àwọn káàkiri àwọn èèyàn tí bọ́ọ̀lù gbogbo àdúgbò kiri ọ̀rẹ́ wọn. ààrẹ bàbá rẹ mú o tí o sì wá rí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ bá àbá rí bàbá rẹ níbi tá a bá sẹ́yìn dé báyìí sáà ṣe máa ṣe báyìí báyìí sáà ṣe máa ṣe à ah, ẹ sáfẹ́ bá nǹkan jẹ́ mọ́yàn lọ́wọ́ ni ntìrìntìrì tá ti tò tó ti tò rẹ̀. báyìí sáà ṣe máa ṣe àwọlé bí ìṣó ẹgbàá mi. mo ń bọ̀ náà fúnmílẹ̀ ah. àwọn kan bá mi sọ̀rọ̀ lọ. ẹ túnú rédíò yín dáadáa o ẹ jẹ́ kó bọ́ sójú rẹ̀ o ẹ ṣàánú ajé. ọmọ <laughs> ń ṣẹlẹ̀ ilé epo náà ń ṣẹlẹ̀ ilé epo náà wo ọ̀nà kan rè sọmọ wípé dẹ́rù gbá kọlẹ̀ tó kọ òkè ó níbì kan tí wọ́n ń gbé ká. ẹ gbé ká. àákàn gbé ká hàn hàn báyìí náà tẹjúmọ́ mi tẹjúmọ́ mi kò wò mí dáadáa. <laughs> iná ràn owó rìnnà wò. owó rìnnà wò. jẹ́ àrà jẹ̀ láàlú. ìtọ́lá lẹ́kù mi. ṣètò lùlá ìsọ̀lá àfa kí lè ṣe tó tó báyìí fún. Ọlọ́run tó dá yín ó ti mọ tẹ́ fẹ́ jẹ́ ó ti mọ bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín ilé ayé tẹ́ fi jẹ́ èèyàn á pẹ̀lú ojú orí yìí ó yá gbàtà wá ṣe ogun tó dé tẹ̀ ṣe tán náà kí ló dà fún yín. ẹ̀yin ò mọ̀ wípé ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ ni hmm. àti pé gbogbo mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n tọ́lọ́hún ò bá tí ì fi kún fàyẹ̀kún rẹ̀ sí kò tí ì ṣeé ṣe gbogbo ẹni tó bá fẹ́ fi gìràgìrà ṣe ibi tọrọ wọn ń já sí rèé. ẹ wo ju gbogbo ẹ lọ wọn ti jẹ́wọ́ tọ́nà sì fẹ́ ni wọ́n ti ṣe ara wọn yà hmm. ara wọn yà wọ́n yàn àṣà lọ́bọ̀ lọ́mọ ọba ṣèyó níwọ̀n gbà tí wọ́n ti jẹ́wọ́ ara wọn tí wọ́n ti ṣe tọ́nà fún ara wọn yà àmọ́ nǹkan ẹ̀yọ̀ kan ni bẹ́ẹ̀ bá fẹ́ kára wọn yà gbogbo tí wọ́n fọ̀rọ̀ kójọ pátá tí wọ́n forí olórí tí wọ́n fi kójọ wọ́n lọ fáwọn ọmọ aláìní ni bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ọmọ mi kó jọ ilé tọkọ àti mọ́tò àti gbogbo náà ẹsẹ̀ pọ̀ tó kọ́ lọ fi tọrọ. pátápátá n ti ń bẹ lọ́rùn wọn nìkan wọn wá padà sí ẹ̀sà àárọ̀ wọn. àáfà hmm? ilé mi tó wà fi ń jì sí nǹkan. àbí gbogbo tẹ kó jọ pátá bẹ́ẹ̀ ní làjà gbogbo kíbi tó bá wù kẹ́ ẹ kọ́lé sí ẹ gbọ́dọ̀ débẹ̀. ń bá a mọ̀ ń bá a máa ṣe kí méjì o wọ́n á ṣetán ó dáa pọ̀ ó já mi lójú. ó ti mọ́ rí nù àti wàá mú òkèlè bẹ́ẹ̀ ló kọ́ báyìí.